إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك لا وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أرقف الله الله سبحانه وتعالى أترك يا جدفنا محمد صلى الله عليه وسلم kí ọlọ́run ọlọ́run kí mọ́ bá àwọn sọ̀hábùn sí ọlọ́run àwọn ará ilé sí ọlọ́run ọba kí mọ́ bá oníkàlùkù wa alákùnrin wa àti lóbìnrin alẹ́lá ilaha illallah a ní tẹ̀síwájú lórí àlàyé nípa àwọn ọ̀nà àti ìlànà tí mùsùlùmí tí a máa ń gbà ṣe wò láàrin ara ẹni a máa tẹ̀síwájú lórí abala tí ó jẹ́ al'ijara a máa gbé yẹ̀wò kí ni tí a ń pè ní al'ijara al'ijara tó ìtí a pè ní alìjárọ ní èdè larbawa òun náà ni alìtàbà alìtàbà òun ni ìsànyẹ̀lẹ́sàn ṣùgbọ́n ní èdè tẹ̀sìn islam alìjárọ òun náà ni tamliku manfa'atin tẹ̀kùnlékù manfa'ati rọ̀kùbátín bí ìwàdín òun ni kí èèyàn ó ní kapa sí àǹfàní kan kó rí àǹfàní lọ́dọ̀ ẹnìkan yẹn ni àǹfàní tó dá sí wípé ẹnìkan yóò ṣe fún bí ìwàdín ṣùgbọ́n àǹfàní tẹ́ni tí yá ṣe fún á ṣe fún látara tí òun náà fi pààrọ̀ fún ẹni ni ní ṣókí in tí a ń pè ní alìjárọ́ àwọn afẹ́sùn wọn pè ní béwùlì mọ́nfà òun ni kó dá sí wípé àǹfààní òun ni afẹ́kẹ́ nìkan kó ṣe fún wa afẹ́ rí àǹfààní kankan lára ẹnìkan kó tí ẹ̀já sí wípé àwa náà ẹnìyẹn náà yóò rí àǹfààní kan lọ́dọ̀ tiwa náà èyí yàtọ̀ sí bẹ́ẹ̀ ìyẹn ní tí a mọ̀ sí òwò gangan ẹnìkan ta bí àpẹẹrẹ ẹnìkan ta oúnjẹ àwọn afẹ́ oúnjẹ lọ́wọ́ ẹ̀ 100 naira olóhun tó ń jẹ A fún lówó òun fún wa ní oúnjẹ a rí pé owó táwà fún o ti kúrò lọ́dọ̀ wa o ti di ẹ̀tọ́ títí ẹ̀ bẹ́ẹ̀ ni oúnjẹ tí ẹni yìí táwa fẹ́ra lọ́wẹ́ o ti di títí wa gbogbo oúnjẹ ta fẹ́ràn lọ́wọ́ ti di títí wa gbogbo owó ta fẹ́ gbé fóun náà o ti di títí ẹ̀ eléyìí ni táwọn pè ní albert ṣùgbọ́n bẹ́ẹ̀ olùmọ̀ ń fa nítorí yàtọ̀ díẹ̀ òun náà ni wípé kì í ṣe wípé gbogbo nǹkan yẹn la ní àǹfààní sí bí ìbá ṣe àǹfààní kan látorí ẹ̀sán owó àpẹẹrẹ irú ẹ̀ tó lè yé wa òun náà ni ká ní ẹrù ta fẹ́ gbé a lè gbé ẹnìkan wá fara ìkalẹ̀ pé òun lè bá wa gbé ẹni tó bá fara ìkalẹ̀ fún wa tó sọ fún wa pé iye báyìí ni òun fẹ́ gbà lọ́wọ́ wa o láti lè gbẹ́rù yìí láti lè báyìí sí junction òun ó gba 500 naira kó tó lè bá wa gbẹ́rù yìí láìsí méjì gbogbo ẹrù yẹn òun lẹ́ni yóò bá wa gbé ṣùgbọ́n kìí ṣe ẹni gangan ló di ẹrù wa

tẹ́ni yìí tó fẹ́ ṣe fún wa òní tá sanwó fún ló bí jásí pé alìjáàrọ̀ ìjáàpẹ́ ní ìjáàrọ̀ òun ni béwùlì mọ́ fún á òun ni ká sanwó láti lè rí rí àǹfààní kan lọ́dọ̀ ẹnìkan nínú tó jásí wípé ìyẹn máa ń rí àǹfààní lọ́dọ̀ èèyàn tẹ́sì Islam ò ṣe léèwọ̀ àpẹẹrẹ wọn ló fún aláǹfààní pálí rẹ́ǹtì lé ẹnìkan lílé o fi lé rẹ́ǹtì wa kò ta lé wa so o rẹ́ǹtì lé yìí fún wa àwọn náà rẹ́ǹtì lé lọ́wọ́ ẹ̀ fún fẹ́ lára property ẹni yìí ni bẹ́ẹ̀ làwọn lówó àpẹẹrẹ mi káwọ gbogbo àwọn eléyìí abẹ́ ìjára ni bẹ́ẹ̀wìlì mọ́ fáà ni àǹfààní òun la fẹ́ lọ́dọ̀ ẹni tó ní àwọn nǹkan wọ̀nyí tí wọ́n fi in tí wọ́n ní nǹkan fi ṣe wá láǹfààní gẹ́gẹ́ bí àdéhùn bá ṣe wà láàrin wa káàfi fún wọn lówó náà eléyìí ó tọ́ nínú ẹ̀sìn Islam èrè ká máa ra service ká máa sanwó fún service lọ́dọ̀ èèyàn ẹ̀sìn islam ò ṣe léwọ̀ fún wa ọlọ́ọ̀bá allah subhanahu wa ta'ala ó ṣe ní ẹ̀tọ́ fún wa tabawonu suratu talaq quran chapter uh, suratu talaq verse 6 ọlọ́ọ̀bá allah subhanahu wa ta'ala ní nípa láàrin òbí láàrin ìyá àti ọmọ àti ọkọ tó dá sí wípé àwọn méjèèjì wọn ò fẹ́ra wọn mọ́ arábìnrin yìí ó wá ẹ̀ṣẹ̀ bímọ fọ́kọ ni ọkọ wá lóhun ò fẹ́ mọ́ nǹkan kan tó ṣẹlẹ̀ láàrin wọn àwọn mọ̀lẹ́bí gbìyànjú wọ́n bá wọn parí ẹ̀ ṣùgbọ́n ní rárá kò sí tó jọ ẹ̀sìn Islam fẹ́ pé obìnrin àbí ọkọ tó kọ ìyàwó ẹ̀ sílẹ̀ yìí ó lè sọ fún arábìnrin yìí pé kó bóun fún ọmọ yìí kó bóun fún lọ́yàn kó bóun fún lọ́mú torí ọmọ kókó ni tí ó mọ̀ jẹ òun nìyẹn bẹ́ẹ̀ ni arábìnrin yìí lẹ́tọ̀ọ́ láti chájẹ torí tó bá ti àdásípọ̀ arábìnrin náà bá wá fárígá tó ní òun ò lè ṣe ní ilé ṣe ó yẹ kó fẹ́ mi ní olóòfẹ́ mi mọ́ ẹ̀ ìlú wà ní fọmọ yìí àbí ìgbà míì ó lè wáyé kó dá sí pé tóbìnrin bá bímọ ọmọ ṣaláìsí màmá ó ọmọ wà láyé a nídi láti sọ pé a fẹ́ lọ háyà nursing mother yẹn ni obìnrin tí ó bá wa fún ọmọ lọ́yàn tó lè dẹ́sìpò nǹkan ló bí ọmọ tó rò obìnrin yẹn ẹni tó bá wa tọ́mọ tó bá wa fún lọ́yàn ó lẹ́tọ̀ọ́ kó chájì wa ọlọ́run ní fa ìnàdọ́nà lákún tó má bá yín tó àwọn ọmọ yín fa áàtù húnna òjúrọ̀ húnna ọlọ́run ní ẹ fún wọn ní òjúrọ̀ wọn yẹn ni ẹ fún wọn ní owó iṣẹ́ tí wọ́n ṣe fún yín áyà yìí ó establish wípé bí ó lè mọ́ fáà yẹn ni pé a lè sanwó láti lè rí àǹfààní kan lọ́dọ̀ ẹnìkejì آية مين من سورة الكاف من سورة القصص وقال تعالى الله بني قالت إهداهما يا أبت استأجره إن خير من استأجرته أو من استأجرت القوي الأمين إبتي أنا موسى عليه الصلاة والسلام تدي لتنقني لمديان ó wá rí wípé àwọn ọkùnrin fẹ́ pọn mi nínú kànga èrò pọ̀ bẹ́ẹ̀ làwọn arábìnrin méjì kan àwọn náà fẹ́ pọn mi ṣùgbọ́n àwọn arábìnrin yìí ẹ̀sìn wà lára wọn wọn ò fẹ́ máa fi àyàgbó àyà pẹ̀lú àwọn ọkùnrin àwọn arábìnrin yìí wá takété Ànábì wa Musa alayhi salatu wa salam ó wá ran àwọn arábìnrin yìí lọ́wọ́ bá wọn pọn mi bọ̀tọ́ wá bá wọn pọn mi tán táwọn arábìnrin yìí wá délé wọ́n wá ṣàlàyé fún bàbá wọn pé bàbá wa kan bá bá bá ló ṣẹlẹ̀ wọ́n ní ṣíláìfì ẹ̀pẹ́ ẹ̀pẹ́ wá wọ́n pa anábì Musa alayhi salatu wa látara tí ó ṣe níṣẹ́ yìí ọlọ́ni qalat ihdahuma wọ́n sọ báyìí pé ìkan wọ́n sọ báyìí pé ah, ìwọ bàbá wa ya abet istajirihu ìwọ bàbá wa istajirihu báwa fún níṣẹ́ employer báwa fún níṣẹ́ torí wípé inna khayra man istajarta al-qawiyyul amin torí pé tó bá fi lè fúnṣẹ́ ẹni tó fúnníṣẹ́ ṣe yìí tó employ

يريد أن ينقض فقام قال لو شئت لأتخذ لا قال لو شئت لتخذت عليه أجرا الله بقى الله سبحانه وتعالى أصف من فايتا أنا دوا موسى عليه الصلاة والسلام أتي قدر نبي خدر عليه الصلاة والسلام قل فوجد فيها جدارا نبي يا جوتي خدر أتي موسى تمشي wọ́n ń lọ wọ́n wá rí ògiri ilé kan yorí ayé ọ̀dọ̀ ògiri ilé yìí ó ti múra àti wó ó ti yẹ kókàn wó lókù fàákọ́ọ̀mà bẹ́ẹ̀ Ànábì wa Musa alayhi salatu wasalam àti lẹ́tẹ̀kọ́sítà àléhì àjírọ̀ anáyùnsá ní ilé ìtaṣe yìí àà tó bá wùwọ́ kígir ó yẹ kágbà wages kágbà salary lórí ẹ̀ kágbà owó iṣẹ́ lórí ẹ̀ so àwọn àyà mẹ́tẹ̀ta yìí a rí wípé ó fìrinlẹ̀ wípé èyàn lè fara ìkalẹ̀ fún sáfíìsì ẹnìkejì láti lè ṣe àǹfààní fẹ́nìkejì tó sì já sí pé náà yóò òun náà ṣàǹfàní fún ẹgbẹ́ bá dẹ́gbà ṣe wà láàrin wọn bóyá owó ni bóyá lé ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àbóúnjẹ ni ẹ̀sìn Islam ò tako eléyìí eléyìí là ń pè ní ìjára eléyìí náà ló fẹ́ kó tó rí iṣẹ́ ń pè ní employment kágbáyàn ṣiṣẹ́ bó ti wípé nínú èyí nǹkan tó yẹ kó mọ wáyé pàápàá jùlọ láwùjọ wa ní Nàìjíríà àwọn tá a mọ́ ń gbàyàn ṣiṣẹ́ a máa ń wo àwọn táwọn ń gbà ṣiṣẹ́ gẹ́gẹ́ bí bẹni bá ń ṣe oore fún wọn bẹni bá àwọn là ń ṣe wọ́n láǹfààní bẹni pé àwa ni àwa ni àwa láìmọ̀ ní pé lóró kò rí bẹ́ẹ̀ bí àwọn ẹni wọ̀nyí báwa ṣe ń ṣe wọ́n láǹfààní táà ń fún wọn lówó táà ń fún wọn sálárì wọn bẹ́ẹ̀ làwọn náà ṣe wọ́n láǹfààní pẹ̀lú ara wọn síwájọ́ wà fúnra wa ni ẹnikó oníwé nìkan pé a ah, pé òun lòun rẹ̀ nìkan lọ́wọ́ kó máa ṣe ìrìgún lórí ẹ̀ rí o ẹ̀bẹ́ rí o tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò jẹ́ kankan o nísìnyí òun náà ti lówó nígbà tí mo gbà ṣiṣẹ́ látara ni à ẹ òun náà wúlò fún ẹ bóun ṣe wúlò fún ìwọ náà wúlò fún ẹjẹ́ wúlò fúnra yín tó ẹ̀sì Islam ò fẹ́ kí ẹni tó gbáyàn ṣiṣẹ́ bóyá ṣọ́ọ̀bù lónìí ni ọ́fíìsì lónìí ni àbí ẹni òwò àwọn ọ̀kan àbíkèjì káwò gẹ́gẹ́ bí ẹni pé aṣẹ ni ẹ láǹfààní aláṣẹ lóore rárá àjọṣera wa lóore ni ẹrẹ lómi bá sọ fún mọ́là ìdíkọ́ bóun gbẹ́rù wọ́n máa ń ṣe àwọn mọ́là bí gbẹ̀dẹ̀ fún mọ́là tọrọ owó lọ́wọ́ ẹ̀ ah no ma ń bá ojú ẹ̀ wo tí o tó bá wà subhanallah òun rí pé òun lòun ti mọ́lá láǹfààní láìmọ̀ pé rárá wọ́n jọ ń ṣe ra wọn láǹfààní ni mọ́lá bẹ́ ẹgbẹ́ rù tó lè gbé tó wọ́n ló dẹ̀ fún lẹ́tọ́ ẹ̀ tó jẹ́ ṣe ráyé láǹfààní ni ṣùgbẹ́sì islamu ṣe wò ní ìdíyé bó ṣe wu ọ̀gá tó lè sack kó sack ẹni tó gbà síṣẹ́ bẹ́ẹ̀ náà lẹni tí ìyẹn gbà síṣẹ́ náà ó wù kówó náà kó lóhun òṣìṣẹ́ mọ́ ìgbàmí àwọn ayélujára sí pé sálárì ó lè dìlé kí ẹni tí ìyàn gbàṣẹ́ kó pé ah, owó ń ọ̀gá last month ẹ̀ fún mi month náà tó ti parí báyẹ̀ tó fún mi aláìdá ní ah, ẹ̀ o jẹ bá mi kẹ́dùn rárá aláìdá ọmọ ní ẹ̀ kò sáwọn fúnṣẹ́bù mi jóná ní ànàfájà kò tó wá ń bèèrè owó lọ́wọ́ mi ó kí ní ìkọ́ <laughs> rárá ògbélé yẹ kó rí bẹ́ẹ̀ nínú ẹ̀sìn Islam torí pé àjọ wà fúnra wa ni ìran kan nínú ìran owó owó là ń ṣe ẹni tó ní property tó fẹ́ kẹ́nìkan bó ń mójútó ó ń ṣòwò ní pẹ̀lẹ́ ní tó fẹ́ bá mójútó tó kò ní rí rẹ̀ gẹ́gẹ́ bí pé ẹ̀ èmi lọ̀gá àbẹ́mi ni mò ń bó ẹ àbẹ́mi ni àbẹ́mi àbẹ́mi because intanet ní ṣe fún wa yìí ó lè ṣe ló fi gbẹ́ni yìí kó ma bẹ́ẹ̀ ṣe so ẹ̀sì Islam ó kọ́ wa lẹ́kọ̀ọ́ púpọ̀ lórí bá ṣe lè ṣe pẹ̀lú àwọn tí afẹ́gbà ṣiṣẹ́ ta nídi àǹfààní wọn a nídi sáàbìsì wọn bẹ́ẹ̀ ló kọ́ wa lẹ́kọ̀ọ́ lórí bá ṣe lè ṣe pẹ̀lú àwọn tó bá gbà wà ṣiṣẹ́ وعن عائشة رضي الله عنها اسد عائشه رضي الله تعالى عنها ní واستأجر النبي صلى الله عليه وسلم وابو بكر رجلا من بني ديل ثم من بني عبد عبد بن عدي هادية خريط الخريط الماهر بالهداية قال النبي محمد صلى الله عليه وسلم anábì gbà síṣẹ́ bẹ́ẹ̀kanáà abubakar náà gbà síṣẹ́ arákùnrin kan nínú mọ̀lẹ́bí banu abdi banu abdi bunu adi hadiyan khiriton ìtura sí pé ẹni tó mọ̀nà tó mọ̀nà tí ó mọ̀nà lídi wa lọ́nà elùlù fẹ́ gbà èyàn gbàtánàbí sallallahu alaihi wasallam àtàbí bá kí ní ìlú ìlú mọ́ká ẹ̀rí tí ó mọ́nà tó ànábì àtàbúbákìrì wọ́n gba arákùnrin síṣẹ́ kó ṣiṣẹ́ fún wọn láti lè tọ́wọ́ sọ́nà tó fi dé ìlú Mọ̀dínà mọ̀yẹ̀júzú ijaratuhu náà kí wá ní àwọn nǹkan wọn ló tọ́ táà lè sọ pé a nílì àǹfààní ẹ̀ lọ́dọ̀ ẹnìkejì tó lè ṣe fún wa kí láwọn kan wo torí pé kìí ṣe gbogbo nǹkan òun náà lè máa ń bèèrè pé kẹ́nìkan kó fún wa ní sáfíìsì lórí ẹ̀ kó ṣàǹfààní fún wa ká fún lówó kullu ma amkana ma amkana al-intifa' bihi gbogbo nǹkan tó dá sí wípé àǹfààní ń bẹ fún àǹfààní ń bẹ lára rẹ̀ àǹfààní wà ń bẹ bí ilé bí ọkọ̀ bí mọ́tò bí ìmọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ máa bà kọ́yẹ àìní yìí lókùngbà tó bá dá sí pé nǹkan yìí ta bá mú àǹfààní tá a bá mú àǹfààní tá a fẹ́ mú láre nǹkan yẹn gáà sì wà ń bẹ̀ bí àpẹẹrẹ àrẹ́ǹtì lé oṣù kan a rí pé kò wá dá sí pé nígbà tábá wá ń lọ kálà ń gbélé lọ àbá ọlọ́kadà kó gbé wa láti ibà ìdé fìníkì tó bá ti gbé wa débẹ̀ so a sì ṣẹ́kù mọ́sílẹ̀ oṣù wà nílẹ̀ ma bàkọ́ yìí àyínìyàn àyínù gangan property yẹn a sì wà ń bẹ̀ bóyá asọ̀fẹ́ nìkan kó mú wa náà ó sì mú wa náà a rí pé ẹni gẹ́gan ẹni yìí sì wà mẹ́ a ní rí kí ní ìyẹn gẹ́gẹ́ pé ní gbogbo ẹ̀ ó yàtọ̀ sí ọ̀rọ̀ ọjà sí ọjà èmi ní fóònù mi ní ìwọ ní fóònù olówó tòde gbogbo ẹ̀ pátá ló dúró ṣùgbọ́n ìjára èyí tàà ń ṣe lálàyé yìí kìí ṣe gbogbo nǹkan yẹn gangan òun la lẹ́tọ̀ sí alẹ́tọ̀ sí nínú àǹfààní tí nǹkan yẹn máa ń ṣe fún ni alẹ́tọ̀ sí yẹn ni tàà sanwó fún ìbílẹ̀ sí pé bàbá lọ sí ìjọ́ tí make call business center kálá fẹ́ call wọ́n wá fún wọn fóònù lọ́wọ́ call kò pẹ́ pàtàkọ́ tó bá fún olówó àwọn àdìfóònù gọ́ ah 2 minutes ní mo ti fún ní 40 naira bá fóònù sákò rárá àsanwó fóònù owó benefit o lásán owó àǹfààní ó lásán so lè náà pè ní ìjára ìdá sí pé gbogbo nǹkan tá bá ti lè rí àǹfààní nínú ẹ̀ tó sì já sí wípé ìrí àǹfàní inú èyí kò ní sọ di kìíní yẹn di ti wa gangan kó sọ ẹsẹ́nsì kìíní yẹn gangan di ti wa property yẹn di ti wa bákanáà ma lam yamna'u min dhalika mani'un shar'i lókùgbà táà sì rí ìkọ̀kan nínú òfin ẹ̀sìn kó wà kọ̀ fún wa pà táfà sí ìsọ̀ yìí in fact mo gbádùn wá sí ah afáyò ṣe wá sí kí n gbádùn ẹ̀rí mo gbádùn tèmi níbo ló lọ ah, ẹ̀rí nìyẹn ọ̀nà lè ṣe ṣìnà a lè mọ́ lójú ẹlẹ́gbà nígbà ẹ̀pá àǹfààní mo fi lára gẹ́ ìrìn àǹfààní náà ni kò sáfù fún wọn náà náà ni one night okay five naira ni twenty naira ní ten thousand ní eh, wọ́n sábà ara wọn wọ́n ah, dá akákòóso sọ nítorí pé ìjọba ti bá ara àǹfààní mi rárá o lókùngbà tí a bá ti rí wípé ẹ̀sìn kọ irú àǹfààní bẹ́ẹ̀ gbogbo àǹfààní dáwàlíkà fún àǹfààní tẹ́sì bá ti kọ́ kìí ṣe àǹfààní náà ìfìyé tó dá sí pé ààyè sọ wípé afẹ́mọ̀ gbogbo ẹ̀ẹ́tẹ̀ gbogbo fún mi àwọn àtà gbogbo fún wa nínú bọ́tù ìfẹ́ bọ́tù yóò àǹfàní ní ẹ̀nà ni mo fẹ́ ara haramu ọlọ́bà Allah subhanahu wa ta'ala ó ṣe léwọ̀ fún wa bẹ́ẹ̀ náà ni ṣìná ṣíṣe eléyìí òfin ṣe àǹfàní èsì tako ọlọ́ni wala taqrabu az-zina ọlọ́ni ẹ gbọ́dọ̀ súnmọ́ ṣìná ṣíṣe innahu kana fáhíṣá wa sa'a sabila ọlọ́run ní fáhíṣà ní ìbàjẹ́ ni bẹ́ẹ̀ sì ni ọ̀nà orí ibú ní kìíṣẹ́ ọ̀nà ọ̀la tó ní tábà ti rí ẹ̀rí nínú alukur'an tẹ́lẹ̀ kur'an ṣe léwọ̀ fún wa àbáti àdíkì ṣe léwọ̀ fún wa àbẹ́sì islam ṣe ilé náà pọ̀ jàntìrẹrẹ ṣùgbọ́n ìta lè rí àǹfààní bẹ̀ ló pọ̀ jù ní láti gbọ́dọ̀ kòkòrò kúrò níbi tọ́lọ́wọ́n ọba tó fún wa bẹ́ẹ̀ tí la gbọ́dọ̀ kòkòrò lọ síbi tọ́lọ́wọ́n ọba tó ṣe léwọ̀ òun la lè wá àǹfààní àbí gbogbo nǹkan tó bá láǹfààní ńlá lè fi ṣe ìjára káfi ṣòwò ìjára lókùnkà tẹ́sí ò bá ti ṣe léwọ̀ fún wa ẹlẹ́ẹ̀kejì nínú mọ́jẹ̀mú ní pé property yẹn gangan alẹ́ayínú alìmọ́járọ property tafẹ́ ráǹfààní nínú ẹ̀gan yóò jẹ́ kí ni màálùmá yóò jẹ́ ń tààmọ̀ tó dáwà lójú bí báyìí afẹ́kó gbé wa láti ìkan síbì kan àkàn ní ìbùn tó bèèrè lọ kẹmà gbé lọ tó wá tó mọ̀ gbé lọ tó kó mọ́ gbá sí tó wù yẹ nísìn àǹfààní yìí a rí pé àǹfààní gbọ́dọ̀ wà mahdud tó ní wa yí pé iye báyìí bákan náà wal ujratu ma'luma lókùn bàtà bá mọ́ ìntafẹ́ lò gangan bóyá ilé ni bóyá mọ́tò ni bóyá ọ̀kadà ni bóyá èèyàn ni bíbẹ̀ bẹ́ẹ̀ lọ tafẹ́ rápàlá a gbọ́dọ̀ mọ̀ kí ni tí ó jẹ́ owó tẹ́niyẹ tí ó gbà tádọ̀fẹ́dọ̀ kò lé lórí lọ́wọ́ na ní yorùm náà ó mọ̀ yín rí náà àbẹ́yìn àbá àti mọ́tí ya sí ní bọ́lágbò ẹgbà ọ̀rí ẹ̀ká ẹgbà ọkọ̀ bẹ̀ máa ọ̀rí ọ̀rí di 15 days so bàbá ẹ̀ sọ nípa èlò ní owó létà lókè àyín náà ni ẹgbà ọ̀rí kan 10,000 naira ni ah bóre ilé gbàtẹ̀ ṣe òtẹ́lì lóbi <laughs> wàhálà tó níbẹ̀rẹ̀ ká tó bára wa ṣe owó ìjára yìí òun ló ní kálùkù wa láti mọ òdíwọn sáfíìsì wo lẹ́ni fẹ́ ṣe fún wa bákanáà òdíwọn owó làárọ̀ fẹ́ ti kalẹ̀ gẹ́gẹ́ bí owó ẹni tó fẹ́ gbẹ̀rẹ̀ síṣẹ́ gbà èlò ló fẹ́ gbà àbí iye báyìí lè mi lè san lórí ẹ̀ táwa méjèèjì bá ti fẹ́nu kò lórí ẹ̀ ó ti tẹ́ àfẹ́nu wà ṣẹ́ tí ó bá mi ṣe látàgò mẹ́jọ mẹ́jọ àárọ̀ títí di mẹ́jọ alẹ́ ni bákan náà mọ́rẹ̀ mọ́ sọ fún elóṣù èlò ìmọ̀sán 4,000 naira fún ẹ ah ilé ìkéré ìdìmọ́lágbára nìyẹn tó bá ti tẹ́ lọ́rùn lọ síbòmí ṣùgbọ́n tó bá ti fi sọ pé ókè ó ti gbọ́ ó mọ̀ ṣe ó ti dọ̀nà yàn fún ẹkọ́ pé mọ́jẹ̀mù so ajọ́wà fúnra wa ní àwátá ní business ta fẹ́ gbáyàn sí kó má bá wa mójútó à ń wúlò fẹ́ni tí ẹfẹ́ ni yẹ pẹ̀lú ìsanwó oṣù fún gẹ́gẹ́ bí òun náà ṣe ń wúlò fáwà náà pẹ̀lú ìbáwa mójútó ń tá fẹ́ kó bá wa mójútó àwọn òríra wáyé pé ah, ẹ̀rìn ìṣèlú gínà wọ́n kún wọn náà wọ́n ní ẹ̀ẹ̀rí àìtà ń ṣe lórí rí àwọn ṣe lórí rí àwọn ń ṣe lórí rí bọ̀ ìmánu mi ni yẹ ẹ̀ẹ̀ à ń ṣe lórí ara ò ṣe lórí ǹjẹ́ tó bá lóòrùn ṣe lórí náà ṣe lórí so a gbọ́dọ̀ mọ̀ kí ni tí ó jẹ́ in tí a tó pàrọ̀ fún ara wa nípìnlẹ̀ ẹlòmí bá wọ̀ rẹ̀ eré lọ́kọ̀rọ̀ láti ibà ìsìnkọ́ eré fádé yìí àni afá kẹjòkó ẹjòkó ẹjòkó ẹjòkó alẹ́ ló ní kí a gbọ́dọ̀ rúru yín wá sọ pé ó tún máa chájì yín ẹ̀bá yìí ni kò fẹ́ gba yín nìyẹn o ẹ̀bá bọ́lẹ̀ tán èlò wa ló wá sọ báyìí nísìn ọlápójú ẹ̀yìn ni o gbọ̀nyìn lè rí gbólóhùn òré yàn ìṣàn tó náà náírà ah tí náà náírà wọ́n tún ti ní àánú àlò ah, ah, àfà ah, ẹkọ̀ báyìí lọ ẹkọ̀ báyìí ó dá ẹ̀sán wọ́n fi ẹ̀sán tó lè ẹ̀sán kẹ́kẹ́kẹ́ tó rá ọlọ́pàá ń bọ̀ ọlẹ́bọ̀ ẹgbọ́gbọ́n jìbìtì bá ṣe ń lura wá jìbìtì nìyẹn kò yẹ kí ẹ máa wáyé kò yẹ kí ẹ máa wáyé kó tó di wípé èyàn bẹ̀rẹ̀ iṣẹ́ òun lẹ́nu ó ti kò pẹ̀lú ẹni tó níbi sáfíìsì wa àti tí ẹni yẹn fẹ́ gbélẹ̀ fún àtàrà náà fẹ́ ṣe fún láti fẹ́nukò lórí ẹ̀ láti fẹ́nukò ẹbá pẹ̀ta sí ńgbà ní pé ẹlò ní iṣẹ́ wọlé iṣẹ́ wọlé ní tẹ́bá fún mi ní tẹ́bá fún mi àìlérí orí wọ̀n ráfà dìde apádà dáadé ẹwọlé wà lọ mú ọmọ pàtó ẹṣẹ́ wọn ẹ̀rá fún 20 naira àà tẹ́lẹ̀ ẹlẹ́ ní ìjọba ní ìjọba ní ẹ̀kí sí ìrìn dábẹ̀rẹ̀ ní ẹ̀tù gbólóhùn yìí gbólóhùn tí ó dá ní wọ́n sọ pé ní tán bá ní mọ́rìnrà rẹ̀ gẹ́gẹ́ di sáfíìsì ẹni wọ́n náà chájẹ̀ ókè láti bẹ̀ẹ̀ sí onípàánù ọdẹ million ah ó pọ̀ jù 100 million ó ah moto. Oh, <laughs> ah èlò mọ́tò ah, ẹ̀yìn lérí yìnyìn ya káàmẹ́ jẹ lára iná ojú amẹ́pọ̀ jù jẹba jẹ lè yẹ mọ́ bí ó dá ẹ̀sán 1000 naira ah, ó tún pọ̀ 500 naira ní ọ̀rẹ́ wọlé ẹ̀ẹ́ kò ní sí ìfànfà láàrin ara ẹni Islam ò fẹ́ kí ìfànfà ìjà ìbúrẹ́ ní ìṣàbòsí fún ẹni kó wáyé ní gbogbo ọ̀nà Islam ò fẹ́ ṣùgbọ́n nídìí ẹ̀kọ́ ó nídìí ẹ̀kọ́ tí owó tó wọ́n mọ̀ tó gbé oní ọ̀kadà tó fi ń ṣiṣẹ́ àbó onímọ́tò tó fi ń ṣiṣẹ́ tó bá rí àwọn kọ́sọ́mà tó fẹ́ gbé ṣáàjì wọn sọ fún wọn pé báyìí ni wọ́n sọ fún ẹ má rí ẹ rẹ́gẹ́ bí ẹni pé ẹrú yẹn o kì í ṣe ẹrú wọ́n nídìí sáfíìsì ẹ tí tó bá wù ẹ ló lè ṣáàjì wọn kò sí price control next Islam yẹn lè láti báyìí sí ìníkì 500 naira ìdómọ́ náà tó fi lè rìn

ní taxi driver ló rẹ́ndà fún ẹ gẹ́gẹ́ bí wọn náà ṣe sanwó fún a ní nínú wọn níwò pé à ń ṣàánú wọn à ń ṣe wọn lóore rárá o rárá o òwò ló pa wá papọ̀ bẹ́sì Islam ṣe gbé kalẹ̀ nìyẹn so nípìnlẹ̀ a ti jọ nífẹ̀ẹ́ nukù lórí ẹ̀ ẹlòmí ò jẹ́rù kalẹ̀ ní bọ́tọ̀ a ní kí mọ́là bóun gbé kò ní sọ fún mọ́là pé èlò ló fẹ́ gbà kò ní sọ bẹ́ẹ̀ mọ́là bá gbé gbé gbé gbé gbé gbé tán akọ̀wé sọ fún ẹgbẹ́ aka wani 50 naira ah kai ah rọrọrọrọ bá haramu ni bá haramu ni bá haramu ilé yóò dá ilé yóò dá ilé yóò dá náà ilé yóò fẹ́ gbà gbà ilé yóò fẹ́ gbà 200 naira ni ah ma fẹ́ ń lò lójú nípínlẹ̀ tí wọ́n náà sọ fún mọ́lá yìí pé èèlò ló fẹ́ gbà 200 ẹjọ́ láàrin ara yìí ó ti pọ̀ ju 100 naira ńkọ́ inú àà tó bá gbà ó dàbẹ̀ tó bá sì ti gbà tó bá sì jẹ́ fẹ́ ẹjọ́ nífẹ̀ẹ́nu kò lórí nǹkankan next lab for tó tó sọ fún wa nìyí tó lè sì gbogbo ṣẹ́ òní ẹ̀rì pé ọmọ èdè ènìyàn kò sí al-insanu madaniyatun bi tab'i ọmọ èdè ènìyàn àwa social a máa ń bára wa lò a máa ń ní sáfíìsì ara wa ò fẹ́ kọ́lé wọ́kọ́ ló mọ̀ rú yẹpẹ̀ wọ́kọ́ ló mọ̀ rú blọ́ọ̀kù wọ́kọ́ ló mọ̀ pò wọ́kọ́ ló mọ̀ rẹ wọ́kọ́ ló mọ̀ kúnlé pàtẹ́yìn ṣe wèrè wèrè mọ́ndálẹ̀ ẹ̀kọ́ fún rẹ̀ abẹ́rú wèrè kan kó gba wèrè mọ́ndálẹ̀ ẹ̀kọ́ ni bá kọ́ ya akọ́mọ kó aṣèkúsà káàkiri bá ya ìwọ̀n fi gí wòlè ní employment náà rárá wọ́n gbà tí yẹn ṣe wèrè ẹ employ ẹ gba bricklayer ẹgbà píntà ẹgbẹ̀lẹ̀ ìgbẹ̀lẹ̀ ìgbẹ̀lẹ̀ ìgbẹ̀lẹ̀ ìgbẹ̀lẹ̀ ìgbẹ̀lẹ̀ tó dá sí pé wọ́n bá yín ṣiṣẹ́ gbogbo wa kò síjọ́ kan ká máa wà ìbọ́ọ̀bù nínú ìjára àwọn gbọ́dọ̀ gbọ́yé dáadáa ẹni tá a fẹ́ gbéṣẹ́ fún abẹ́ni tó fẹ́ gbéṣẹ́ fún wa kájọ nífẹ̀ẹ́lòpọ̀ ká mọ ohun bí wọn wó lẹ́nu ní fẹ́ gbé fún wa nínú iṣẹ́ àwa náà ó sì sọ ní táwa náà fẹ́ gbà lé lórí owó agún wa ni a sọ ní lórí bóyá ọpọlọ la fẹ́ lò ní bóyá ara ní ẹ́ nínú tẹ́sì Islam tó ṣe lẹ́tọ̀ eléyìí nínú àwọn mọ́jẹ̀mú òun nìyí wakadhalika muddatul istijara wa naw'il amal nínú mọ́jẹ̀mú òun náà ni kí a nífẹ̀ẹ́lúkò kí a bàbẹ́ tó bá débẹ̀ ìlàgó mẹ́jọ kọjá ìṣẹ́jú kan mọ́pọ̀ ti ṣàbòsí wà á apologize ah, ọ̀gá ẹmọ́ bínú eight la agreement wa ẹmọ́ bínú tó bá bábábábábá ló ṣẹlẹ̀ mọ́ ni pé ah, kí ni gbogbo bí ní iṣẹ́ pátápátá everybody mọ́ iṣẹ́ kódà èmi tún yá tèmi náà tèmi tún yá mo débẹ̀ ní eh, one minute after eight nígbò mi nine nígbò mi ten no ìṣúná ìṣẹ́ báyẹ̀ torí pé tó bá dìgbẹ̀mí oṣù náà ten thousand tó yẹ kó o gbà tó bá fún ẹ ní nine hundred naira tó bá fún ẹ ní nine thousand naira inú èrò nílò títí irú àwọn kan báyìí la fi ba gbogbo iṣẹ́ jẹ́ pátápátá bẹ́ẹ̀ dá láwùsá wọ́n ní kọ́ rí zoom aago mẹ́jọ ìjọba pé ẹlẹ́mí ò débẹ̀ láago mẹ́wàá adé ẹ̀kọ́ síbẹ̀ fún débẹ̀ láago méje wọ́n ní ẹ̀débẹ̀ láago mẹ́jọ the first ìjọba débẹ̀ yóò débẹ̀ láago mẹ́wàá tó bá débẹ̀ láago mẹ́wàá tán awakọ̀ síbẹ̀ fún òdíbẹ̀ lágó méje awá kúrò lágó mọ́kànlá akọ̀ síbẹ̀ fún kúrò ní agó mẹ́rin ìjọba wọ́n wá sanwó awá ń gbé káàdì káàkiri all you are say give us our salary subhanallah awá ń jábò sí ìjọba aṣàbò sí ìjọba tó ti yé ọlọ́run wá rán ìjọba alábòsíṣẹ́wà náà tó ẹ̀yìn oṣù mẹ́fà mi ní fún yín ẹ mú gàrí ọ̀run yóò fẹ́ gùn tó ti yé ní tó ń ṣẹlẹ̀ ní ẹwọ lọ́ọ̀ gbogbo ẹ ti dàpọ̀ ó ti bàjẹ́ ó ti dàrúpọ̀ mọ́ra wọn tó tí mùsùlùmí tó bá fẹ́ fún wa níṣẹ́ ká tó bá ẹ́kúṣẹ́ tó bá níbi àsìkò ní ká àsìkò wo sásìkò wo kí àwọn tí wọ́n gbíṣẹ́ fún yàn káwọn náà mọ́ rí wípé ah, ẹni yìí àṣe láǹfààní ni àṣe lóore ni so a lè lo extra time láàrẹ̀ ó yẹ ká kúrò níbẹ̀ ní 8 ní 8 ló yẹ ká kúrò 8 yẹ ma tó wọ́n ti máa gbéṣẹ́ wá fún ọ̀gátà mi tó no ó di 11 kẹ́ tó kúrò àbójú 10 kẹ́ kúrò no eléyìí ò bójú mu nínú ẹ̀sìn Islam kò bá a mú bó ṣe wọlé fún mọ́ ẹ̀rì bákanáà wà náà àmàlí a fi gbọ́dọ̀ mọ irúṣẹ́ wo gangan lọ́fẹ́ ká ṣe ó pàtàkì gbogbo àwọn nǹkan wọ̀nyí a rí wípé tí a bá débi tí ìjọba ìdé ènìyàn sí wà lára àwọn èèyàn láwọn ìlú tó jókòó dáadáa ìlú kèfèrí ni ìlú mùsùlùmí ni a rí gbogbo àwọn kan wáyé ó wà mẹ́ kò dàbí ìlú wa ní ibà ìkúrá sí pé tó ń tẹ̀sìn islam wa tó ń ti kèfèrí wa tó ń ti bá ṣe rí náà gbogbo ẹ̀ á ti dá gbogbo ẹ̀rù papọ̀ mọ́ra wọn ẹnìkan béèrè béèrè kan ní nǹkan bí oṣù kan sẹ́yìn nígbàtà ń ṣe àlàyé lórí ọ̀rọ̀ òsì náà ni ó ní ọ̀gá tó dá sí wípé òun bá mójútó ṣọ́ọ̀bù ẹ̀ lẹ́kọ̀ọ́ ọ̀gá ìwá ní ṣọ́ọ̀bù míì níbòmíì ṣọ́ọ̀bù tó níbòmíì ẹ̀ ṣọ́ọ̀bù yẹn wá jó ọ̀gá òun wá fún ẹni yìí kò wá fún lówó iṣẹ́ tiẹ̀

kò sí tó jọ o nínú ẹ̀sì Islam kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ nínú ẹ̀sì Islam ṣọ́bù ẹjọ́ náà tó wà mọ́ fún òun nídi sáfíìsì ẹ kó sọ fún ẹ kó mọ́ lọ ìdó yẹ kó ṣe fún ẹ ní pé owó oṣù tó jẹ́ ẹ̀ kò yẹ kó jẹ́ lówó oṣù kankan rárá tó bá ti níbi máa kó òun kápá láti máa sanwó fún ẹ ó kó sọ fún ẹ yíwándé mọ́ lọ wọ́n kọ́ wá sọ pé ó yẹ kókó òun pìtì ní òsín nínú ẹ̀sìn tó bá wù ẹ́ kọ́ra rẹ wípé ókè mi ìfẹ́ gbowó ẹ̀ tó bá wù ẹ́ yẹ tó bá rí bẹ́ẹ̀ ó ṣe iṣẹ́ olóore fún ni kò sí láìsí níbẹ̀ àmọ́ kóun wá dìmáàdì fún kó mọ ẹ̀sẹ̀ ti pé ah ẹ ó ló gbanú kí ló kàn kí ló kàn pọ̀jù pé ṣọ́ọ̀bù jóná kí àdánwò kí ṣọ́ọ̀bù má jóná ló wà láàrin yìí tó wà láàrin yìí tó bá mójú ṣọ́ọ̀bù ni ṣọ́ọ̀bù rẹ̀ sí mọ́ tó sì nìyí ṣọ́ọ̀bù yìí ó sì wà owó òjóná òbí tó wá jóná náà òun wá fi ń fìyà jẹ wọn kò wá pọn lówó oṣù rárá Islam gbélẹ̀ bẹ́ẹ̀ kò dẹ̀sí tó fà á tó ti wípé báwùjọ wa bó ṣe rí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ gbàyàn ṣiṣẹ́ wọ́n á rí gẹ́gẹ́ pé àwọn ń ṣe ẹni yẹn lóore àwọn ń ṣe láàánú ẹ̀sì rẹ̀ tó bẹ́ wá ṣiṣẹ́ náà sí ogún ọmọ gbọ̀n báyìí ló mọ̀ gbọ̀n ẹ̀sà ẹ̀sà ẹ̀sà Ah, torí kí kò fẹ́ wájẹ́ kò fẹ́ kán sáàkì ohun kò fẹ́ kán má fóhun níṣẹ́ gbogbo ilé yóò dáa àwọn tàbá jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ báwọn èèyàn lò bẹ́ẹ̀ àìjẹ́ bẹ́ẹ̀ ní tàà bá ń kójọ nínú ọ̀rọ̀ àlùbáríkà ò ní ìbílẹ̀ sí pé anábi sallallahu alaihi wasallam anábi ni al-muslimun inda shurutihim àwọn musulmi wọ́n a máa bẹ lórí àdéhùn tí ń bẹ láàrin ara wọn illa sharta harrama al-halala aw halala al-haram àyàfi májẹ̀mú tó dá pé ó ṣe ní ẹ̀tọ́ tọ́nà tó ṣe léwọ̀ àbó léwọ̀ tọ́nà ṣe lẹ́tọ̀ọ́ kò bójú mu bẹ́ẹ̀ wọ́n láì kò bójú mu ẹlòmíì tó bá wà bus stop tí ò lówó lọ́wọ́ àbójẹ wà lọ́wẹ́ tó fẹ́ fi jẹun ni àwa wọlé pẹ̀lọ́pọ̀ pé ya onípàánù onípàánù onípàánù 100 ya ọ̀gá wẹ́yẹ̀ mọ́ni abẹ́ẹ̀ no no no ẹlẹ́bí òtún ma claim staff àbí staff náà ní staff buhari àbí staff kúrẹ́tọ̀ gbogbo eléyìí ò dáa fún mùsùlùmí mùsùlùmí èyàn gidi e ṣe lè kámọ́ ti sọ mùsùlùmí kìí ṣe ibi tó ti dúró sí ẹ̀ náà tó bá ti dé kọ̀dọ́tọ̀ ìmọ̀ lówó lọ́wọ́ sí fi wọlé mọ́wọlé mọ́wọlé dúró rẹ̀ ó bá wà dódódódódódó kódà tó má gba ìjòkó jókòó ṣùgbọ́n tó pẹ̀lẹ́ pé kìí ṣe ìwà rẹ wípé o náà ni pé olówó ò sankọ́ kò sún lọ́wọ́ ẹni ọlọ́wọ́ padà gbé kẹ́lẹ́dẹ́ pé kọ̀ndọ́kítọ̀ tí ó náà bí ti ẹ̀ fún rẹ̀ ṣùgbọ́n wọ́kọ́ gbogbo ilé ìké ṣe wà tó dáa fún mùsùlùmí àbáwọn ẹlòmíì tó bá wọlé àwọn méjì ni wọ́n gbẹ̀rẹ̀ wọn lẹ́sẹ̀ àwọn aṣọ owó ẹnìkan mọ́tò bá ti wá lọ tán dẹ́dì kan bá bọ́ọ̀lì náà passengers àwọn ní ṣe tó gbé sẹ́sẹ̀ tó jókòó tó ń ṣera rẹ ní òṣè ọ̀run gbólúmù lélẹ́yà bòsí O gbé náà ní ìdìbò wẹ̀ mo gbé epo fi ó dẹ̀ gan wàá gbé náà wàá gbé títí tẹ́ ti fi tẹ́ lọ kódà kó má tẹ́ ẹ̀kan mọ́tò máa fẹ̀yìn méjèèjì ló wà lórí ẹsẹ̀ náà sùdí àdéhùn tó wà láàrin wọn àti nìyí owó èèyàn méjì wàá gbé lẹ́nìkan a lapu ara wa ní Nàìjíríà wa a sì gbọ́ yí bẹ́ẹ̀ gẹ́gẹ́ ẹrùfù ìyẹn ní bá ṣe ń bára wá ló ìpútọ̀ tó bá ti pé ọkùnrin méjì wọ́n bá ti lẹ̀pọ̀ nínú mọ́tò owó ẹnìkan náà máa san agbọ́nra wọn ibẹ̀ tó ti nílùú ní àwọn láwọn lúmi kò sí tó jọ orí iná bí gbowó orí ni last year nígbàtà kúrò ní jamrọ nígbà tó lọ jùkú àwọn mọ̀ wá afẹ́ lọ ṣe tọ̀wá èmi àtàwọn ta kó dání owó tó ẹgbẹ́ pẹ̀lú ju owó elòlò mọ́tò láti jábọ̀rọ̀ títí dé kàábà pẹ̀lú ju bí ten riyal lọ wọ́n máa ní one hundred fifty riyal torí rò pọ̀ ó láàrẹ̀ ṣẹlẹ̀ tàbáríkà lóṣù nàìjíríà àwọn ọmọ pé ó yàtọ̀ tàbá gbéra wà èmi gbẹ́nìkan ẹnikẹ́rọ gbẹ́nìkan ẹnikẹ́rọ gbẹ́nìkan a tó mẹ́fà akọ̀sọ́ ìlú 450 tàbá ń lọ bá fún lówó oníkò tí pé ó láì ṣe sanwó yẹn èèyàn mẹ́ta púpẹ̀ mẹ́ta ọ̀dá ah, èèyàn mẹ́ta kẹ̀ kódà nínú àwọn ìlú ìdájọ́ kódà ní gan wọn ò ráyè jókòó mọ́tò wọ́n tún jókòó sórí mọ́tò ni the same owó sọ́gbà lọ́wọ́ tó jókòó sọ́gbà lọ́wọ́ tó wà lórí ilé lórí ilé mọ́tò ó ní à ó lẹ́yìn tá a gbé ìyàmá sanwó ẹ̀ ni wàhálà délé ni ẹ pé double punishment ni ó yẹ kó ní ká lùkù jókòó mọ́ akẹ́kọ̀ọ́ lè jẹ́ pé ókè láì mọ̀ pé a padà sanwó náà ni wọ́n ní no ìgbẹ́ kó rí bẹ́ẹ̀ náà sa ẹnìkan ní ẹnìkan báwo orí wọ́n tú orí ara Egypt ìkan ara Yemen ní àṣẹ pé afá zulumu là ṣe náà àbòsí ni àbòsí ó ní ọlọ́bìnrin pé nàìjíríà ó bá ti di nàìjíríà nìyẹn ó ní àwọn tó kò sí tó jọ àtọwò àfisí nàìjíríà fi kó bára wa lọ́wọ́ àtọwò so ìmọ́láwùjọ wa nàìjíríà yìí kò tí sí ẹ pé wọ́n ń gbowó orí èèyàn síìtì náà gbowó èèyàn mẹ́rin yóò bá wọn pàì síìtì kan owó kan náà lẹ́sìn alhamdulillah fún yẹn inú dáadáa tá ṣe oṣù wà láàrin wa lójú yẹn mẹ́rin ó dà nígbà míì gan-an tó ń gbowó fìtì èèyàn náà tó máa gbowó nígbà tẹ́lẹ̀ gan bá sanra jẹ́sìn tó tó ń jókòó bí ẹ kó gbàyàn mí èèyàn mẹ́ta ẹnìkan ó ti ba àmì méjì ọ̀hún ará ìgbé síbẹ̀ jẹ́ nìkan lọ àwọn àlè bèrè méjì lọ́sọ́ èèyàn méjì ṣé kí wá tín rí ni ọlọ́ọ̀ni sanra wọ́n ní kí n tín rí ààrẹ odúpẹ́ tó sára náà tó ní ṣókí islam ó fẹ́ kúrò pé kí mọ́jẹ̀mú kó wà láàrin ara wa ká tó dáwọ́lé ní tàà fẹ́ dáwọ́lé ẹni tàà fẹ́ gbà kó mọ̀ ṣiṣẹ́ fún wa ní tàà fẹ́ kó ṣe á ṣàlàyé fún á yẹ̀nà náà e dáadáa ìtìmọ̀fẹ́ ni ìtìmọ̀fẹ́ ni ìtìmọ̀fẹ́ ni ìtìmọ̀fẹ́ ni lásìkò báyìí lásìkò báyìí iye báyìí ni mo lè tán lórí ẹ̀ sọ òun náà rẹ̀ sọ̀rọ̀ pé ìwé ah, tẹ́fẹ́ yìí ó kéré àwọn ah, ìkéré owó ìkéré iye báyìí báyìí lèmi náà fẹ́ gbà àbí táìmù báyìí ó ti pọ̀jù fún mi àbí iṣẹ́ báyìí báyìí ó ti pọ̀jù fún mi ẹ̀hẹ́ arrive lórí wípé bóyá ká bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú ara wa ní àbíkóní ká lòkùn lọ́dọ̀ ẹ̀ sọ̀nàlùwà Muhammad sọ̀sọ́lá àwọn mùsùlùmí mọ́jẹ̀mú tó ní kálukú wọn bá ní láàrin ara wọn a gbọ́dọ̀ pé mọ́jẹ̀mú tá a bá ní àyàfi mọ́jẹ̀mú tá bá rí wípé ó ń ṣe ní ẹ̀tọ́ nítọ́nà ń ṣe ní èèwọ̀ àbẹ́ ń ṣe ní èèwọ̀ nítọ́nà bá ṣe lẹ́tọ̀ ó ní ẹ̀lá ìtàn anábì Musa alayhi salatu wasalam ó mú wá fún wa anábì Musa àti arákùnrin kan yẹni bàbá àwọn ọmọ obìnrin méjì ta sọ fún wa lẹ́ẹ̀kan táà mọ́ sọ wípé bàbá wa ẹ gbà síṣẹ́ ẹ̀ńtẹ́ ilẹ̀ gbà síṣẹ́ òun ni alkọ̀wíyù al'amin ìròyìn méjèèjì yìí alkọ̀wí alkúwa wal amana kó lè ṣe nǹkan tẹ́fẹ́ gbé fún wal amana kúyẹ̀ ní trust láti lè mójútó nǹkan tó bẹ́ gbé fún méjèèjì gbogbo àwọn tàbá jẹ́ òṣìṣẹ́ lábẹ́ èèyàn tàbá jẹ́ òṣìṣẹ́ agbọ́dọ̀ rí pé méjèèjì yìí a ní lára àwọn ọ̀rọ̀ ìkéṣẹ́ ọ̀rọ̀ imani kọ́làndó pé ẹ gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí rárá ó lè jẹ́ kìrìsìtẹ́nì kódà ó lè jẹ́ ṣọ̀gbọ́jálógbó ó lè jẹ́ kékeré ó lè jẹ́ lẹ́bọ tó bá lẹ́kú bá ní àmánà lóòótọ́ mùsùlùmí ẹni tó yẹ ká máa fojú àmọ́ náà wò ni ẹni tí àmọ́ náà gbọ́dọ̀ wà lára pé àmọ́ náà lára aṣẹ́ ìjọsìn ni àmọ́ kí wá túmọ̀ sí pé gbogbo tá bá ti rí pé mùsùlùmí ni ó jẹ́ láàmọ́ náà kọ́ máa ń tara wọn wọ́n ní ká máa rajà lọ́wọ́ christian kọ́ máa rajà lọ́wọ́ kèfèrí lóde ẹ máa rajà lọ́wọ́ kèfèrí ẹ máa rajà lọ́wọ́ wọn wọn ò lóòótọ́ ó wá gbójẹ́ fún mùsùlùmí èèyàn á fi hàn pé ara kì í ṣe gbogbo mùsùlùmí náà ló máa ń lóòótọ́ ó wá ṣútà fẹ́ ó ní alùkùnbùà ṣẹ́niyàn ṣó ní ability tó lágbára àti ìṣíntà fẹ́ kó ṣe al'amana ṣó ní trust ṣe a fi trust bá wa lò méjèèjì yìí kò sí lẹ́yìn aláhúsá kò sí aláhúsá kò sí lábújá gbogbo oníṣẹ́ kò sí mẹ́ change òun náà ni ò sí fún àwọn tó jẹ́ ìjọba gan léwa lórí tó ráwọn náà ìlú employee wọn ni àwọn náà ṣiṣẹ́ fún state àbí country ni tó ti àwọn náà o lámọ́ náà o lágbára ẹ̀dán ní kókò 30 tó ń kọ 3 million gbóòlù tó wájọ́ra wọn olóhun ṣe mistake ni ẹ sọ fún mi báyìí 30 ṣe fẹ́jọ 3 million ṣe òdó tí 30 bí ó pọ̀ tó òdó tí 3 million bí ni mamọ́kù sáàmọ́ náà àti mùsùlùmí àti kèfèrí gbogbo apáta

olùmọ̀kọ́ ntí ìkọ́ tẹ̀lé mọ̀kọ́ bisimilahi rahmani rahim ló mọ̀ ga ìlara yá pé ah, ẹnu wà láti ilé ìdíkì wọ títí yíbò lọ tó bá débẹ̀ tán ẹlù wà ní fún ọmọ báyìí àìsáàsì ah, ìtọ́nà bá ẹni tẹ̀lá fún ọ náà ni àlùbáríkà lójú pé wọ́n sì mọ̀ pé títí ní àlọ́mọ́ wọ̀ ọ̀kadà láti bẹ̀ síbẹ̀ ọgbà ọgbà ìfún ah ìsáà ilẹ̀ fún mi kí sílẹ̀ ah kókó ìbá ẹ lọ pẹ́kẹ́ ìfẹ́lẹ̀ ní ìsinbá nílẹ̀ ní kí ẹni ní àbá nǹkan àwọ́ yìí ọlá ipé kìí tí rọ́dẹ̀ dìnà lówó ah tẹ́lẹ̀ àbú alọ́bí lẹ́ṣẹ̀ kan níjọ sunday tó lọ yìí adé cms ó yá gbé wa àwọn méjì ló fẹ́ gbé tó dọ̀kadà gbé wa débi tá ti máa ṣe wáàsì èlò ni oníkátàwọlé hmm, kátàwọlé kọ èèlò gangan ni hmm, kátàwọlé kọ oní ó dáwọ́dá oní 300 ah 300 ti pọ̀jú ah ọlá pé wàláì wàláì tàláì wàláì tàláì onílùgbò ń búra níbi o bá ní 700 àánà naira àdúmọ́ ti wá ní <laughs> mọ́wùlẹ̀ búra èyí búra torí pé islam sọ pé iye báyìí ni kò gbà kò sí àjẹjù èrè nínú ẹ̀sìn kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ kò sí ná 15 naira ó bá gbé ní 1 million ṣùgbọ́n kí agreement gbọ́dọ̀ wà nípìnlẹ̀ pẹ̀lú ẹni tó fẹ́ ṣiṣẹ́ fún wọ́n ń búra hm, má wùlẹ̀ búra ó dáa pẹ̀lú 250 ah 250 ah wẹ́ bàbá yìí manager bàbá yìí manager ló bá gbé wa gbogbo adébẹ̀ àpò 250 àwọn tàjọ ń bọ̀ wá àwọn àdísí wọn káwọn ẹdí màtáwọn máa dé ọ̀kadà míì ló gbá wọn náà èlò 150 wọ́n bọ̀ àwọn méjì náà làwọn náà wọ́n bọ̀ ah, èlò ni náà kí ah, kò wá kó báyìí ní kí ló dé 250 <laughs> bàjọ́ mi àánú na àánà jù bẹ́ẹ̀ lọ so àyè wò pé ẹnìkan jẹ́ mùsùlùmí òun la máa ń bá ṣòwò ẹnìkan jẹ́ sísà òun la máa ń bá ṣòwò ẹnìkan jẹ́ brọ́dà òun la máa ń bá ṣòwò ẹnìkan àpò onírúgbọ̀n ni rárá o má tanra rẹ o má tanra rẹ o o lè bá kírísítẹ́nì ṣòwò kó bẹ́ẹ̀ lò dáadáa bẹ́ẹ̀ sì Islam fẹ́ ká bára wa lò níbi òwò ó sì lè bá mùsùlùmí lò kó bẹ́ẹ̀ lò dáadáa lọ́nà tẹ́sí islam ọ̀fẹ́ ká bára wa lò níbi owó tòun tó kù fún wọn ní pé ṣáyàn haìlú kó ránjú dáadáa mọ́ wọ́n pé ẹni ó jẹ́ mùsùlùmí àìmọye mùsùlùmí jẹ́ pé jàǹbá ọwọ́ ẹ̀dùdọ̀ mọ́wọ́ kèfèrí lọ tó bá ti di bí ọ̀rọ̀ àmọ́ náà tó lè ní tí ó kàn wá nal quran karim ọlọ́ni inni inni uridu an unkihaka ihda ibnatai hataini ala an ta'jurani thamaniya hijaj fa in atmamta ashra fa min indik ọlọ́run sọ fún wa nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin àmẹ́bíwa musa alayhi salatu wassalam àti bàbá àwọn arábìnrin méjì kan tánàbí àwọn arábìnrin fẹ́ lọ pọnmi wọ́n wá débi tí wọ́n ti pọnmi wọ́n rí pé àwọn ọkùnrin ló pọ̀ nídìí kànga yìí tí wọ́n bára wọn pò yìí bó làwọn se wọ́n dàbí àwọn obìnrin ìsìn tí wọ́n ṣe obìnrin kan lọ láìna wọn a máa rún mọ́ra wọn ó mọ̀rún pọ̀ wọn ara wọn wọ́n sún sẹ́yìn wọ́n dúró lẹ́gbẹ̀ẹ́ kan àrẹ́bùsọ wa rú pé wọ́n takété ó wá lọ àtìsì wọn ó ràn wọ́n lọ́wọ́ bá wọn pọnmi ó bá wọn pọnmi kí ẹ tó lè bóbìnrin pọnmi yóò jẹ́ ní tó dá sí pé ó ní agbára àti lè ṣe bákan náà ó wá jẹ́ pọ́bìnrin àti wá fún ní sáfíìsì yìí láì ṣe pé kíní kankan là ń wọ́ ọ̀nà ṣìnà kan ọ̀nà kíní kan ẹ́ bí i àṣà wa nàìjíríà wọ́n ní nothing goes for nothing kò sí free ọmọ wá admission ní unilag ó dọ́ mọ́dẹ̀ di tí ó mọ bá ṣe ṣìnà professor doctor wọ́n ti kàyórí wọ́n ti yí kí tí wọ́n lè fi ọmọ tí wọ́n ṣe wọ́n fọmọ lọ́mọ ṣe ọmọ ní òrùn lọ́wọ́ àmì ilé rẹ lọ́wọ́ o sífù ókè mo lè ràn lọ́wọ́ o báyìí ewu ní ìrànmọ́ lọ́wọ́ síwájú ti pẹ́ mọ́ tó mọ̀ bọ́mọ sùn odidi dókítà odidi pòfẹ́sọ̀ odidi ẹ̀sìlẹ̀ kàwé ìyẹn máa kàwé kó rí yìí ni arábì musa alayhi salatu wa salam ó wá àsísì àwọn arábìnrin yìí bil amana pẹ̀lú amana láì sí pé ah èmi tí mo bá ń pọn mi ah bó ah, wà lápá tẹ́ ṣe wá rí báyìí tẹ́ ṣe wá ń dán báyìí ṣe ń fúrẹ́ṣì báyìí kó máa fọwọ́ra kò sí ẹ gbẹ̀yìngbẹ̀yìn bàbá àwọn ọmọ yìí wá rán kan náà ọmọ ìwà pé ẹ lọ pé wá mo fẹ́ gbà síṣẹ́ ẹ lọ pé wá sọ̀rọ̀ ìgbìsá wá wà pẹ̀lú wọn bàtọ́ wá tó stéèjì kan bàbá ọmọ ìwà ní ìní uridu an unkiyaka ihda ibnatayi àtẹ́yìn èmi ó gbogbo aláṣì mọ̀ pé bóyá ó bá fẹ́ obìnrin sàdáàkì á wà sàdáàkì tán mọ́ ń pè lówó orí ẹ̀tọ́ obìnrin ni tó ti yé nípínlẹ̀ bàbá ọmọ ló yẹ kó bọ́mọ béèrè lọ́dọ̀ ẹni tó fẹ́ fẹ́ ẹ̀ ok ó fẹ́ fẹ́ ọmọ mi èmi àtọmọ mi ti ṣe ọjọ́kù yìí báyìí báyìí ni ó lóun fẹ́ gbalé lọ́wọ́ ẹ̀ ó lóun fẹ́ gba mọ́tò ok oríṣi ju ọ̀ ní kó mú wá ten tó bere béèrè ó ti bẹ́ẹ̀ torí ṣígbọ̀ ẹ̀rọ pé ń bẹ́ nílẹ̀ ìbọn tó láti pé wọ́n tẹ̀ láwọn gbà kankan rárá ìyàwó sára ni wà náà wọ́n kàn ní àwọn fún yín afún dáa àwọn aṣọ nísìnyí ó lọ náà èlò ní 10 naira owó náà ni àbí kìí ṣe property property ni property ni bàbá wa ń sọ fún ànábì Musa alayhi salatu wassalam pé mo fẹ́ fi kan náà ọmọ ìmúfẹ́ fi fún ẹ lórí anta àjúrà ní samaniya hijaj kí wọ Musa kó sáàbù mi kó ṣiṣẹ́ fún mi ẹ̀rí kó dìdí samaniya hijaj kó dìdí ọdún mẹ́jọ fa'in atmamta ashira ṣùgbọ́n tó bá wù ẹ́ tó bá ti méjì kù tó jẹ́ mẹ́wàá ẹ̀rí family indi ó wù ẹ̀rí ìgbádé wà gangan oníkíni ọdún mẹ́jọ anábì musa alayhi salatu wasalam kódà lẹ́yìn tó lọ́dún mẹ́jọ tó jáde ohun tó kó fi méjì kù ó tó fún méjì fún lára ẹ̀rí nìyí tó má béèrè lọ́wọ́ rẹ̀ nílé àná ó fẹ́ fẹ́ yàwó fẹ́ tó ti fẹ́ fẹ́ ọmọ wọ́n ni fún wọ́n ló mú tẹ́ta náà náírà wá wọ́n náà tẹ́ta tẹ́ béèrè lọ́wọ́ mi ó dá o àdéhùn ní o kò bá tó jẹ́ torí ìjọ mi tẹ́ta náà tẹ́ ní kí n mú wá nìyí ẹ tún gbélé iná ọkùn ah! ọmọ dáadáa ni àfàgàlá ọmọ dáadáa ni tòtò bá dìjọ́ mi wọ́n náà lè mú yàn mí wọ́n pé bàbá èmi ni èmi ìyàwó ọkọ ọmọ yín ọ̀rẹ́ mi náà tó fẹ́ ṣe pé àti òun náà ni wọ́n ẹ̀sẹ̀ ti pé irú tí wọ́n ṣe náà ìwọ́n bàtà ń bèèrè tẹ́ẹ̀nì lọ́wọ́ tí wọ́n fi tẹ́ẹ̀nì lẹ̀ nísìn wọ́n ti méjì wà kẹ́gbẹ́ tó mú wá gan ní tí wọ́n bèèrè lọ́wọ́ ẹ̀kọ́ mọ́tò bẹ́ẹ̀ calculation tó ti tó wọ́n fún wa ní list wọ́n ní list báyìí wọ́n fún wa báyìí ok owó sadaki owó ọmọ iye báyìí ni ten thousand naira ni lọ́mọ́lò fẹ́ gbà àbúrò fẹ́ gba báàgì àbúrò fẹ́ gba sọ́jà lábẹ́ àbúrò wọ́n ní bọ̀tí àwa mọ̀lẹ́bí náà ń kọ́ títí nǹkan báyìí báyìí báyìí àwa náà fẹ́ ó lè báwọn sọ àbàbá ah, ilé ti pọ̀ jù má bínú wọ́n náà lè ná tábà ní kò san yí báyìí dandakọ́ ni pé yí tán ní kò san ní kò san ó lè ná tó kí tó kò tọ́ fún mọ̀lẹ́bí náà káwọn náà béèrè n tó pọ̀ jù tó ráwọn gangan kọ́ ní nǹkan kan ọmọ ní nǹkan kan yẹn arábìnrin obìnrin mi látara àìfarabalẹ̀ tẹ́lẹ̀mí tó lọ kára ibẹ̀ àwọn àṣẹgbẹ́ẹ̀sì káàkiri omi ti expire ó ti ó ti overdue fún marriage tóbi ní bá fi wọ 30 35 going to 40 40 above 40 tí ó ti wà nílé ọkọ ó sì lóhun ṣe ìkíní kan ẹ̀sìn kan ẹ̀sìn gbọ́dọ̀ ìsìláàmù gbogbo ìsìláàmù tún mú wá fún ọ túrò obìnrin bẹ́ẹ̀ tó pẹ́ kó tó lọ ọkọ thirty eight ọ̀bí forty ẹ̀rí látọ̀ wá pọ̀ líìsì pọ̀ Lagos State no a wo wa táàsì mẹ́pẹ́ àǹfààní táwọn wò yìí ìnira ni ó fi jẹ́ ká short list tọ́ ibi tí ó fẹ́ gbà nìyí sàdá kí ẹ̀ nìyí ṣùgbọ́n ìwọ náà ń kọ́ tọ́ tó bá lágbàá náà àwọn kan wọ̀nyí ó lè mú wá fún wa oníbọ́dà kan sísá yìí ó ti wù ú láti lọ́kọ ó sì mọ́kùnrin wálé ó pọ́n bí ẹ̀ lé túrò fẹ́ ìsímọ́ láwùjọ nísìn àwọn ọmọ obìnrin káàkiri wọ́n ń fún wọn lóyún ni ọmọ ń fún wọn ní gift

wọ́n bá kọ líìsì tó pọ̀ gbogbo ẹ̀ lọ bí five hundred thousand wọ́n sì ní sàdá kí ọmọ ìkò jí 5,000 naira lọ 495,000 ní gíní wọ́n ni àbáwá ní bóyé jẹ́ náà ní akáṣẹ́yà fún lágbára nǹkan báyìí ó wà náà ní ó wà náà ní gbọ́rọ̀ ní oníká má ìyàwó ìgbọ́mọ̀ pé ó wà òun náà wá kó rẹ̀ sínú wàhálà kó rẹ̀ sínú ìyọnu ọmọ sì yìí ọmọ òfẹ́kẹ́ lè kó fò wúlò ọmọ òun máa ń gbà ọ̀dájú ilé ti pọ̀ ju ẹjú fún láàrin tó ti dójọ́ kò pẹ́ kó jìnà ní wọ́n bá wọ́n ṣàlàyé fún yẹn pé tó wọ́n láti ṣe oníkàpá láti lè ṣe olóòrùn oníkàpá àwọn ẹ̀ṣẹ́ ìrẹ́lẹ̀ àti àwọn ẹ̀ṣẹ̀ gbalé gan ni ní bọ́lú fẹ́ rí adúrówó báyẹ̀ ma ni ó túnkútà máa ṣe tó fún ọpọ̀ insha Allah bọ́lọ̀ bá kádàrà ó mú wá fún wọn tọ́rọ náà sọ pé àwọn lè ṣe wàlímà ìdí akínú wọ́n ti sákídù o bàbá ti yọ̀ndá o ṣùgbọ́n níbi wàlímà náà fẹ́ kó tún mú ilé ìwá bọ́tọ́wá di ó kù ọ̀sẹ̀ kan bóò ni kékeré tó ti ń pé next sọ fún wọn pé ètò tó ń pé pẹ̀lú náà ọlọ́run ṣe rọrùn inú wọn dùn ó wá kú àìsàn ó kú ọlá máa ṣe ìyàwó òun kankan wá ní kó kọlù fún wọn pé pò ṣe ọlọ́run àdúrà gbọ́ mo ti gbìyànjú gbìyànjú gbìyànjú gbìyànjú gan kí n tẹ́ ìbéèrè yẹn ọlọ́run kádàrà tó bóyá ti mọ́ wùlẹ̀ fẹ́ ọmọ yín mọ́ ẹ má bímọ pé ẹ ti ra màálù àwọn mọ̀lẹ́bí ti dé láti ìlú òkè nínú orí ah kí ló ń sọ kí ló ń sọ ẹ ó ṣe kí ní ah, ah mi sọ pé mi ṣe mọ́ bẹ́ẹ̀ náà mi lágbára tẹ́ ìbéèrè ah, ah mọ́wọ̀rì mọ́wọ̀rì mọ́wọ̀rì fílẹ̀ fílẹ̀ fílẹ̀ fílẹ̀ sáàmà ọgbọ̀ wọn kúrò lẹ́bí ẹmọ́ ọgbọ̀ ẹmọ́ ọgbọ̀ ẹmọ́ ọgbọ̀ ẹwọ gaba tó aṣejú pọ̀ lọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí ilé yóò bójú mu torí pé a ń fi ìnira kan àwọn ọmọ wa lóbìnrin a ń fi ìnira kan wọn so ní ṣókí anábìwá Musa alayhi salatu wasalam ó tẹ̀lé mọ́jẹ̀mú ó lọ́dún mẹ́jọ kódà ó tún fi ọdún méjì lé àyà yìí tá a bá wò á rí wípé ẹ̀rí ní ilé òun ló jẹ́ fún wa gbogbo ẹnikẹ́ni tá a bá fẹ́ lò fúnṣẹ́ kan àbí wọ́n fẹ́ wá lò wá fúnṣẹ́ kan ni mọ́jẹ̀mú gbọ́dọ̀ wà láàrin àwa àtẹni tó fẹ́ lò wá nípìnlẹ̀ lórí òdiwọ̀n tó fẹ́ gbé fún wa ká ṣe níṣẹ́ àti òdiwọ̀n táwa náà fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ táà bá ti sí mọ́jẹ̀mú nípínlẹ̀ wàhálà ni wàhálà ló padà bí wà ní Anzala bin Qais qala sa'altu Rafi' Khadij an qira' al-'ardi bil-dhahabi wal-waraq faqala la ba'sa bihi إنما كان الناس على عهد النبي صلى الله عليه وسلم على الماديانات وأقبال وأقبال الجداول وأشياء من الزرع فيهلك هذا ويسلم هذا ويسلم هذا ويهلك هذا فلم يكن للناس قرار إلا هذا فلذلك زجر عنه فأما شيء معلوم مضمون فلا بأس به àndọ̀lá ìkọ́nà àwọn tàbí olóòbèrè lọ́wọ́ كنا هو الصحابة إن سألت رافي بن خديج عن قراء العرج بالذهب والورع ó ló ń béèrè pé ìjà lè gbélẹ̀ fún yàn ká gbélẹ̀ fún yàn pé wọ ilẹ̀ nìyí alíṣẹ̀ fún ẹ kẹ́niyẹ kó mọ́ wá dá fún wa ìyẹn owó lease ó dá fún wa pẹ̀lú gold àbí silver kọ́kọ́rọ̀ làbá sàbíhì sàbíhì yìí ní áfíláìfù níbẹ̀ ní lè ṣe ẹgbẹ́ wọn aṣe mọ́ṣe nísìn ẹlòmíà ní plot of land agbélẹ̀ fẹ́ni tó fẹ́ lò ẹ̀rì tó ń lóṣù mọ́ sanwó fẹ́ni yẹ bóyá fi ń dákó ni bí ó fi ṣe kápákì ni àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn ni iná makẹ́nà náà sọ àjírò aláhàdì nàbí hada wa yuslim hada wa yuslim hada wa yahliku hada ó àwọn èèyàn wọ́n máa ń bára wọn ṣorú òwò bẹ́ẹ̀ kí wọ́n lè sì kan fúnra wọn lẹ́yà Nabi sallallahu alaihi wasallam pẹ̀lú àwọn nǹkan tí ó dárúkọ yìí àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ nínú àwọn nǹkan oko èrò oko fayaliku hadha wa yuslimu hadha ṣùgbọ́n nígbà míì in tí wọ́n ṣe lérè oko ṣe máa ń ṣe nìyí tó ní pé ẹni tó ní a plot of land agbèkalẹ̀ ẹ̀dọ́fẹ́dáko ẹ̀dọ́fẹ́dáko yìí á ní òkè o oko tí máa fi plot of land dá o máa dá sí méjì apá kan ìwọ ló ní apá kan èmi ni mo ní gbọ́tọ́wọ́ fi di ìgbẹ̀yìn tí ẹni tó dákò lórí ẹ̀ tó fi kí ìrìn oko a máa wáyé kó dá sí pé èyí tí òun sọ fóun máa ní á kó dá sí pé ìkejì tó jẹ́ títí ẹni tó nílẹ̀ ló máa dá ìbànújẹ́ wá débẹ́ nìyẹn àbí kó dá sí pé èyí tí òun ní àádá èyí tí ó fẹ́ gbé fẹ́ tó nílẹ̀ àbàjẹ́ ìbànújẹ́ débẹ́ ẹ tó nílẹ̀ ilé ìlú fatanaduwa Muhammad sallallahu alaihi wasallam falidhalika sujjira anhu torí òun ni wọ́n fi ṣe léwọ̀ pé ilé yóò dá torí pé intẹni tó ní oko tó nílẹ̀ tó máa ẹni tẹ́ni tó nílẹ̀ náà máa gbà nígbẹ̀yìn kò mọ́ ẹni tí ó gbé ilẹ̀ fún a of land ló gbé fún àbíká ní 6 acre ló gbé fún 6 acre yìí ó wá gbé àgbàdo sí gbogbo ẹ̀ ó wá ń sọ yí pé 4 acres òun ni tòun tóun dá oko 2 acres òun ni títí ẹ wọ́n tó nílẹ̀ so wọ́n wá bẹ̀rẹ̀ sí ní mójútó títí lẹ́yìn oṣù mẹ́ta fún tọ́gbàdó tán tọ́gbàdó ti gé ká ọbẹ̀ kágbàdó ó rí pé 2 acres tó jẹ́ títẹ́ tó nílẹ̀ kò dá ilé ìlú mọ́ fún wọn nígbà náà àbíkọ́dá sí pé 2 acres máa dá 4 acres tẹ́ni tó dákò lórí ẹ̀nà onídá torí pé a rí pé àwọn méjì kọ́ra wọn sínú inú inú nǹkan tó dá sí pé kò bàbá tó nílẹ̀ tó dá lójú wípé o máa rí èrè oko yìí tí wíkà sí kó dá lójú bẹ́ẹ̀ ni kò dá ẹnìkejì náà lójú ilé ló fi jẹ́ haram ká ṣe ìjára lọ́nà bẹ́ẹ̀ haram ni ṣùgbọ́n tó bá dá sí pé wá wáyé pítọ̀ agbélẹ̀ fún yàn mo gbélẹ̀ fún ẹ 6 acre mo gbé fún ẹ 200 yìí ó dẹ̀ mọ́ bó ṣe rí 200 gbà ó fi wá mọ́ wá sanwó báyìí fún mi lóṣooṣù èlò ló mọ̀ san 5,000 ní 10 ní 20 ní tabasito agree lórí ẹ̀ tó bá wù ẹ́ o lè dákú sí tó bá wù ẹ́ o lè bá dákú ó dàkó wù ẹ́ gan o lè fílẹ̀ bẹ́ẹ̀ ní òkè ní nígbà tí ẹ bá rẹ́ntì lé lọ́wọ́ èèyàn ni o rẹ́ntì lé lọ́wọ́ mi mo gbélẹ̀ fún ẹ 3,000 mi mọ̀ ìdánrẹ́ntì lẹ́wọ́ àdúgbò wa nígbà yìí gbọ́dọ̀ pé èèyàn ló kọ́ mọ́ ju 3,000 àbí 3,500 òun ló gbélẹ̀ tọ̀ wọ́n á fún ẹ ní kí wọ́n á padlọ́ọ̀kì ilé wa lọ oní nítorí pé o ti sanwó oṣù kan tó bàbá yẹn ò lẹ́tọ̀ ẹ wọ́n ṣáà yẹ kó ṣáà gbélé yẹn kí ló kàn bá kó gbélé àbọ̀ gbélé ìtìsí kí ló kàn ó wù wọ́n ló gbélé bàbá ti fún ẹ ní kí kò mọ gbélé lógún dáàbò o wá gbélé fóṣù kan bá ní tọ̀ another month wọlé owó lé àbàbá ah, ẹ̀ sì bẹ̀rù ọlọ́run ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ́ ṣẹ́mọ̀ pé mo sí oṣù kan oṣù tí mo ti lò ní ọkàn bàbá o ní ọkàn bàbá onílé tó bá wù fún rẹ̀ tó fẹ́ yọ̀ǹda lókùn wọ́n kọ́ ló máa dì máa dì fún torí kó ti fún ẹni kì fẹ́ gbà tó fún ẹni kì tó bá dàpọ̀ bàbá yẹn gbà mi ti fẹ́ máa bẹ̀rẹ̀ sí lò nísìnyí ó di next month ẹ̀hẹ́n agreement rẹ̀ nìyẹn so àwọn kan mẹ́wàá tó dá sí pé a máa ń bá àwọn èèyàn jà sí a máa ń bá láńlọ́dù jà sí bẹ́ẹ̀ dẹ̀ ni kò yẹ ká bá sí láńlọ́dù ó fún ẹ ní ìwé kúrò lé àwọn láńlọ́dù ìsún tó jọ o mi ìsàn lè kúrò lé báyẹn o ẹ ní six months six months six months yìí àpótá ló ṣì sí ọ̀fẹ́ ni ó wà nínú court ó wà nínú òfin ó wà nínú òfin pé wọ́n fún lé báyẹn o six months máa lò dáadáa tẹ́rù àgbádùn lè kódà tó bá wà nínú òfin nàìjíríà bẹ́ẹ̀ wọ́n tó jẹ́ mùsùlùmí ò gbọ́dọ̀ ló oúnjẹ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ mọ́ ti tiẹ̀ tí ó lè fi extra six months kalẹ̀ fún bàbá O sanwó one year ó lọ six months wọ́n bàbá six months tó fẹ́ máa mú lọ ẹjẹ́ sì ìyẹn iṣẹ́ ọ̀rọ̀ wà gbẹ́dàgbẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ tó nìyẹn tọ̀nà táwọn náà ń gbà jábọ̀ sí ọlọ́rọ̀ agreement owó commission ọ̀nà míì nìyẹn àìfi oró yẹró àìfi oró yaró tí ẹ bá sanwó 6 months 6 months náà ní kó lò tó bá wúlá lọ dùn pé á lẹ́yìn 3 months ní ìgbélé fún ẹmọ́ á dá owó padà fún wa bó ti ẹ̀kọ́ rí nìyẹn nígbà wọn kan ọ̀rọ̀ yẹn tó ń bí wà lánìí bẹ́ẹ̀ dé kóòtù ọ̀rọ̀ ọ̀rọ̀ kan báyìí ló pọ̀ jù lánàá tẹ́nẹ́tì àìmọye ló pọ̀ ọkọ̀ jù rẹpẹtẹ kódà ìjọba tún gbé ọdún láwọn ọlọ́pàá tẹ́lẹ̀ tó máa ń tó máa ti sákẹ́rù jáde tí ó yẹ kí ìyẹn ṣe wà ní kò yẹ kó wà mo kò sí tó mọ̀ tó di pé níbi tí a bá ti bára wa lò pẹ̀lú òfin ọlọ́run ìgbésẹ̀ a máa create unnecessary employment fúnra wa tó mọ́ bẹ́ẹ̀ nìyẹn tó tí ilé ẹ̀ tó wọlé bá ti díù kódà a lẹ́tọ̀ọ́ láti lo èdè àwọn ilé ìmúwà tó dá sí pé daily ni ẹ̀rẹ̀ eh, eh, monthly ni àwọn míì yearly ni àwọn míì eh, nísù ni ìdájí ni ọmọ sanwó ní ẹ̀mẹ́jì lọ́dún 6 months tó bá sọ́gbọ́ olówó oṣù kan ní ọ́ ìbẹ̀rẹ̀ oṣù ìgbẹ̀yìn oṣù owó ẹ̀ ti expire tó bá fẹ́ wà mẹ́ fún ọjọ́ kejì mọ̀ pé ó ti di gbèsè lọ́rùn ẹ̀ kó sanwó fún bàbá yẹn ó ti di gbèsè ẹlẹ́mìí ti wá jẹ́wó six months one year two years ẹlẹ́mìí àti ẹ̀rọ pé ah, bàbá ẹ̀ ṣe sùúrù náà ah, àwọn àti wà lẹ́kọ̀ọ́ tipẹ́ tipẹ́ gbàtà fẹ́ kọ́ bíríjì èkó adọ́wà ń bẹ̀ ni ẹ ṣe sùúrù ah, olówó èṣọ́ lọ́wọ́ àṣírẹ̀ ló bó àṣírẹ̀ ló bó àwọn náà nílé lọ́yọ̀ anílé lọ́yọ̀ kódà ilé mílì kan fún ara mi gan ilẹ̀ tí mo ní gan éka mẹ́wàá ni lọ́yọ̀ ilé tèmi nìkan tí mo ní gan a máa sọ sórí jẹgẹjẹgẹ rere oúnjẹ ẹ̀tẹ́ lẹ́tọ̀ tó yẹ kó bẹ̀bẹ̀ àwọn ẹ̀dàkùn ẹ̀jọ́ ó sì sùúrù fún mi ẹ̀dàkùn ẹ̀jọ́ ó sì sùúrù fún mi ó sì sùúrù fún mi wà á mọ̀ pé kò ń jẹ gbèsè a máa fi rúwé ìlú ọ̀dọ̀ faramọ́ tó ń bá yé ni ba a san wà nínú ó wà nínú òfin Lagos state bọ̀dé tí ò yẹn ni pé wọn ò sọ wípé owó yẹn èyàn ní sẹ́ jésì pé ó wà nínú òfin wọn á ní kọ́ fún yẹn ní extra six months but ẹlẹ́gbẹ̀rẹ̀ bóyá six months yẹn àjẹgbé ní gbóúnjẹ bọ́ ni láì mọ̀ pé no wọ́n fún ẹ sí súnmọ́ ní kó o fi pàdé ẹrù ẹni tó sí súnmọ́ ti yẹ wọ́n padà sọ fún láńlọ́ọ̀dì dèsì ẹlòmíràn wà mọ̀ pé àwọn ó padà san tó máa ń láńlọ́ọ̀dì wáyé pé ojú òun náà bá tófin wọ́n lè rí jẹ́ lọ no ó wà lóòfin pé fún six months àmọ́ yọ́tọ̀ mi lẹ́yìn oṣù mẹ́fà àwa kúrò àtúntò àwọn náà fi kò sínú òfin o mùsùlùmí àlẹ́tọ̀ọ́ bó ṣe wulẹ̀ kó mọ kó dá sí pé dúkìá ẹnìkan á wà lọ́rùn wa tówó lé wa bá ti díù táà bá ti ní kakọ́ láti sanwó lé ká bẹ̀bẹ̀ ká bẹ̀bẹ̀ ká bẹ̀ ní ẹ nígbà tí a ń gbajà láwìn ni sábà lówó rẹ̀ sí náà máṣá máa ń gbà rẹ̀ sí láwìn abẹ́dàfọ̀jọ́ ń fẹ́ gba ilé ń fẹ́ gbà láwìn àgbà abẹ́bẹ̀ ni àwọn ni wọ́n sọ sórí àbí ká máa fẹ́ lo òfin kódà kó ti gbé kalẹ̀ yìí pé alẹ́tọ̀ká lo one month freely àwọn gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ agbọ́dọ̀ rí àwọn nǹkan míì táwọn náà ń gbà owó agreement owó commission ọtún gbà míì kan nísìn owó damages ìgbọ́nà tún wà caution caution fee 60,000 náà ń yes two bedroom flat cultural finance ìdíye kò sí tó fà arúgbó wá ń jìbìtì ni kò dáa lóòótọ́ tá a bá fẹ́ gbélé fún yàn tá a bá gba agreement lọ́wọ́ ẹ̀ ìtumọ̀ ẹ̀ ni wípé máa gba agreement lọ́wọ́ ẹ̀ in case tó bá fẹ́ kúrò nílé mi nǹkan tó bá bàjẹ́ nínú ilé mi máa fi tó bá gbà lọ́wọ́ ẹ̀ máa fi tún sí kò sí nílùú Èkó tẹ́lẹ̀ sí nílùú Èkó ṣùgbọ́n tó bí o ní pé táwọn èèyàn kan sílànàdù bá gbélé fún ọtán náà tó bá fẹ́ kúrò bẹ́ lẹ́yìn ọdún méjì ọdún mẹ́ta gbogbo àgírí ilé àti bàjẹ́ gbogbo kíchìn àti jápọ̀ mọ́ra wọn ẹlòmí òtútọ́ kíchìn di tọ́lẹ̀tì tọ́lẹ̀tì di kíchìn damages àti pọ̀ rẹpẹtẹ ìyẹn làwọn lálọ́dún ọ̀fìn òkèé tó bá wá rí bẹ́ẹ̀ ó mọ̀ sanwó tó dá sí pé tó bá fẹ́ kúrò máa fún òun yẹn rí pé ẹni tó bá ti bàjẹ́ sóró owó bẹ́ẹ̀ ẹ̀sìn Islam ò ṣe léwọ̀ fún wa a lè gbà ṣùgbọ́n kó dá sí pé tá a bá gbà a máa bá owó yẹn lò pẹ̀lú tó jẹ́ àdéhùn wa àtẹ́niyẹ agba hundred thousand owó agreement ẹni ẹ wá fẹ́ kúrò after six months after one year after three years after ten years ó fẹ́ kúrò hundred yìí á nà lórí damages tó bá wà nílé tí ò bá tó á tún béèrè sí lọ́wọ́ ẹni yẹn tó bá tó tó ṣẹ́kù á dá padà fún tí ò bá sí damage yẹn kan nínú ilé á fún london town rẹ̀ kó pé mélòó ńlá lọ́ọ̀dún ṣe léyìí ah ẹ̀yìn yàbá ìlú sọ yìí èkó láwa ah èkó láwa o ah kò tún tó jọ ìtúndó jọ because ìlú àtìgbàtẹ́mì náà tí mi kí kọ́lé tẹ́mì náà rẹ̀ sílé ní alágọ méjì a máa fi in tó jọra wọn wéra wọn tó máa lù wọn jìbìtì kò túmọ̀ sí pọ̀ náà lù wọn jìbìtì kò túmọ̀ bẹ́ẹ̀ ilé owó agreement nǹkan tó bẹ́ẹ̀ ni owó commission àlàyé ẹ̀ ni wípé ẹnìkan bẹ láàrin wa sí landlord o lẹ́ tí a máa ń pè ní bí a bí samsara tó ti yé ẹni yìí òun náà ṣiṣẹ́ láàrin wa sí láàrínlọ́dù ni bákan méjì ni ìyẹn àwọn tó máa ń pẹ̀rọ wọn ní kíláǹpẹ̀ náà àwọn agents agents tó ti wàkálà iṣẹ́ wàkálà nìyẹn nínú ṣẹ̀ríà á padà mọ́lá yíwa lórí ẹ̀ tí yàn bá jẹ́ alwakil agent a kì ń jẹ́ agent fẹ́yẹ̀ méjì a jẹ́ agent fẹ́ nìkan ni ìṣítà kò jẹ́ agent fún landlord tó ní property ok alájẹ́ ajíbádé bá mi wá èèyàn sí ilé mi ó gbéṣẹ́ fún wa nìyẹn tó ti nam lábẹ́ yẹn a ní àǹfààní ká chájì landlord máa bá yín wáyàn tí máa ti bá yín 30% 20% kìnnìkan percent àbí máa ti bá yín iye báyìí olówó ti tèmi kò sí láìpẹ́ níbẹ̀ àbí nígbà míì kó dá sí pé àwọn agangan fúnra ara wa la lọ bá agent anídìílé ó ń ṣiṣẹ́ fún wa ó láǹfààní kó charge wa pé tí bá ti bá yín rí lé o ẹ̀hẹ́ iye báyìí báyìí báyìí ni ma gbà lórí ẹ̀ o lè chájì wa iye ṣùgbọ́n kò lẹ́tọ̀ kó chájì wa kó tún chájì landlord tó tó pé kò lè ṣiṣẹ́ fún yẹn méjì tó di ẹnìkan náà ní mọ̀ ṣiṣẹ́ fún ṣọ̀pọ̀lọpọ̀ àwọn ẹjẹ́ ìjẹ̀ nìyí wọ́n mọ̀ ṣiṣẹ́ fún onílé ni wọ́n ṣiṣẹ́ fáwà fọ́nàkùnrin ìtàwà bá rẹ́jísà ọ̀dọ̀ wọn pé ókè a ní ìdílé ìdẹ́lẹ́wà àkòsílé wọn ní ká rẹ́jísà àbí àtàn 1000 one thousand one five àbí two thousand àbí five thousand ẹ̀hẹ́n kò sí láìpẹ́ níbẹ̀ owó rẹ̀ ṣíṣàn nìyẹn tó ti yé wọ́n dẹ̀ ní òkè tí àwọn bàbá wa nílé o iye báyìí ẹ̀hẹ́n kò sí láìpẹ́ níbẹ̀ agbéṣẹ́ fún wọn ni so pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n mọ́ ń ṣiṣẹ́ fún láńlọ́dù ni kì í ṣe agent fún kì í ṣe fún customer fún tenant so kò wá ní dáa kó dá sí pé wọ́n á charge landlord wọ́n tún wá change tenant agba 60 lọ́wọ́ landlord agba 70 lọ́wọ́ tenant rárá àfi tó bá jẹ́ káwọn méjèèjì kún wọ́n mọ̀ yẹlẹ̀ islam sílẹ̀ bẹ́ẹ̀ ok landlord yìí báyìí lè máa fún mi tenant yìí báyìí lè máa fún mi ẹ̀mí jẹ gbọ́ ibi tó bá ti ń ṣe irú yẹn wọ́n náà dán o landlord ó rí àá àbẹ́bọ̀ sí ọ ni bá gbófẹ́ papọ̀ lójú kan náà àjọ pé mi ṣùgbọ́n ìlànà náà kì í jẹ́ kí àwọn lọ́lọ́dù kí wọ́n mọ̀ yí pé àwọn gbowó lọ́dọ̀ tenant títí ìsìn òkìdẹ́ káwọn lọ́lọ́dù kí wọ́n mọ̀ mi ṣùgbọ́n ṣe ilẹ̀ kórí mùsùlùmí á define àwọn ìta àkọsíṣẹ́ fún náà méjèèjì ṣe lè kò sí láìpẹ́ níbẹ̀ owó ṣẹ́ni títí ìsìn títí ìsìn agency ìyẹn lè mọ lọ́lé káàkiri ẹ̀dàkùn nọmba 43 ẹjọ́ lálọ́dún yí ń bọ́ àìbámọ́ àbálànlọ ìdílé bá ṣẹlẹ̀ o onídìílé o tó wà láàrin táwà ló lè ṣe láwọn fọ́fún gúdó kó kéé káwọn fọ́fún ní agency káwọn mọ́ bá wá ṣe nítóbi iṣẹ́ nítóbi nìyẹn gbogbo eléyìí ò sí lẹ́kọ̀ọ́ tẹ́tẹ́lẹ̀ pé kí ní ka àwọn agency kí ní kan ẹgbẹ̀rún agency nígbà ìgbà táwọn ará don call a face me slap ilé room by room náà kọ́ kò sí lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò sí náà ilé iná orin náà ni afipọ̀ lẹ́kọ̀ọ́ sí náà ni apọ̀ dáadáa gbọ́n tó bá jẹ́ náà apọ̀lẹ́kọ̀ọ́ adínkù lókè tí ó tó bá jẹ́ tó jẹ́ òfin ọlọ́run ká bára wa lò bẹ́ẹ̀ ká má gbẹ́sẹ̀ lé dúkìá ẹnìkan lọ́nà tí kò lẹ́tọ̀ọ́ ajírọ̀ عن ابن عمر قال قال رسول صلى الله عليه وسلم أنا بسبعي بي أعطوا الأجير أجره قبل أن يجف عرقه Ànábì sallallahu alaihi wasallam ní ẹgbọ́ o ẹ fún àwọn ẹni tẹ́ ẹ bá gbà síṣẹ́ àbẹ́yìn tẹ́ àwọn tẹ́ bá rí àǹfààní kan lára wọn ẹ àdéhùn wọn o ẹ wọn ẹ wọn lówó ọ̀yà wọn qabla an yajuffa síwájú kí oògùn ara rẹ̀ kó tó gbẹ ìyẹn ni wípé kì í ṣe oògùn ìtànàbí sọ gangan torí pé ìpìlẹ̀ oníkẹ́bẹ́ ìtàbàgbà sí jẹ́ ọmọ làágùn kìsìsì ìpìlẹ̀ gẹ́gẹ́ nìyẹn ṣùgbọ́n kìí ṣe pé bí ààgùn gangan ni tí ànábì gbà lérò ìtànàbí sọ ni wípé àsìkò tí ẹ ní àdéhùn pẹ̀lú èèyàn ẹni ẹ náà ẹ mọ́ fún ẹ mọ́ dìlé owó ẹ̀ nígbà tí ọ̀nà fún ó ti mọ́ ọ a fi mọ́ papọ̀ at least èmi kàn ní twenty eight ni <laughs> ọ̀la twenty nine ọ̀la thirty àtúnlá thirty ah, ah thirty first ok ìjọ mẹ́rin nísìnyí on the first so ó ti calculate yẹ òun náà mọ̀ pé òun náà ní wá bèèrè salary twenty eight òun wá bèèrè ní twenty nine òun wá bèèrè ní thirty eight tó bá ti ní thirty first ẹ̀ ti mọ̀ nígbà tí jẹ́ bá parí tán salamu alaikum ọ̀gá owó iṣẹ́ ni yálà wá béèrè kò wá béèrè 31st yẹn ló gbọ́dọ̀ fún kò dákádì ilé ẹ̀dì on the first torí pé on the first sí nínú tẹ́jọ́ agreement 31st ló gbọ́dọ̀ fún subhanallah káwà ó bá yí sáàbò sí fúnra wa ẹwù ẹmọ gbọ́ lè ṣẹ́ mi 5 months oṣù márùn-ún wọn ò tí fún àwọn òṣìṣẹ́ lówó wọn ẹwù àwọn Eh, eh, eh, àwọn governors ẹ wo Ọ̀ṣun state oṣù méje seven months wọ́n jẹ́ àwọn òṣìṣẹ́ nǹkan bí oṣù kan sẹ́yìn ní sínà san owó oṣù December fún wọn la ilaha illallah ẹwà àwọn state ní káàkiri bẹ́ẹ̀ ẹwà àwọn ọbíṣẹ́ bí rárá orí rárá eléyìí ò bójú mu kódà ìjọmọlúàbí ó yẹ kó mọ́ wà fún mùsùlùmí tó bá fi jọ di 25th tó bá wù ẹ́ fún ọlọ́wọ́ oṣù ó bá wà lẹ́tàn títí ó sì tó parí wọ́n ṣàdéhùn tó ti na eléyìí ṣe dandan ṣùgbọ́n tó jẹ́ dandan oníkó gbọ́dọ̀ fún wọn lówó nígbà tó ṣù bá ti parí ìgbà tí wọ́n rẹ́dà sáfẹ́sì tán so eléyìí ni tó jẹ́ ẹ̀kọ́ fáwọn mùsùlùmí ẹni tá a bá gbà síṣẹ́ àbẹ́ni tó fẹ́ gbà wá síṣẹ́ kárí wípé à ń pé àdéhùn ti bẹ láàrin ara ẹni dandan kọ́ nìyẹn mọ́ fi gbàyàn síṣẹ́ ìṣe dandan kí yóò bá ní kápá kó rí níṣẹ́ ni àwọn o mo ṣe wo yìí o mi ní lẹ́yìn kápá àti lè fún ẹ lówó oṣù bọ̀dí tó bá dé ní ìdajì yìí nísìn máa fún ní ìdajì máa lọ ó dá ká máa pálẹ̀ àwọn kan sọ pé 18 months oṣù méjìlá that is one year plus òun náà jẹ wọ́n níbi iṣẹ́ mi ìyẹn mẹ́rin lómi yóò jẹ lálọ́dún náà lówó owó wà pọ̀ kí dandan là á fi gbélú èkó lè dandan kọ́ àwọn èèyàn wà lókè tí wọ́n ń ṣẹ̀mí wọ́n lo láìpù àárá àá ó ti pẹ́ lẹ́kọ̀ọ́ yìí ó ti wà lẹ́kọ̀ọ́ yìí láti 1963 ni dandan kọ́ ni kò fi gbé kò yìí tẹ́kọ̀ọ́ bá rọrùn mọ́ mọ́ lọ lókè kò sówó commission kò sówó agrimenti kódà bá tún wọnú oko lọ o lè fi éka kan kó fi kọ́lé kò sówó toilet lóòtọ́ wà láwà lẹ́kù ọ̀tọ̀ lówó lé ọ̀tọ̀ lówó àwọn tó kógbẹ̀ ọ̀tọ̀ lówó àwọn tó fọ́lẹ̀ ọ̀tọ̀ lówó PSP àtọ́gbólẹ̀ ọ̀tọ̀ lówó oná ọ̀tọ̀ lówó omi ọ̀tọ̀ gbogbo ẹ̀ ọba lókè àwọn ọ̀tọ̀ yóò sí kò sí ìtààmà rí mẹ́jọ owó lílọ kọ́nà ìgbàtàwà fi wà ní kékeré nílùú òkè wọn kí filé rẹ́ǹtì nílùú òkè kò sí bọ́n filé rẹ́ǹtì kò sí ìgbà tí ó ṣẹlẹ̀ tí ó ṣẹlẹ̀ nílùú òkè tí ó ṣẹlẹ̀ ìdáwà tá a dàgbà sí èlò náà bẹ̀rẹ̀ twelve naira eight naira eight naira ni mẹ́lá àádẹ́ ti ń gbọ́ pé lẹ́kùn gbà ẹ̀ ó ti di ó ti di ẹ̀rì mọ̀ bí ìtumọ̀ bí one nígbòmí nígbòmí one two nígbòmí eight hundred lẹ́kọ̀ọ́ mọ́ nígbà yẹn nílùú òkè eight naira

owó ilé àníṣan owó ilé àwọn táà ń kó rẹ̀ fún tán bá wá dálẹ̀ ẹnu àníṣan owó wọn wọ́n ní àlọ́ ìlú oníṣanwó ìlú oníṣanwó because tí wọ́n kàfẹ́ fún wa ní pé wọ́n ní free lọ́sọ fún wa wọ́n ní free yóò máa ṣagídí bí sójà bí àlòkú sójà ara o mùsùlùmí àríbẹ̀ o àrí tí ò bá ti rọrùn bí ọba jọmọ ọ̀yọ́ kó padà sọ́yọ́ ilẹ̀ ń bẹ lọ́yọ́ dáadáa nǹkan sì rọrùn bẹ̀ dára àwọn èèyàn lówó ń bẹ̀ wọ́n kọ́lé wọ́n ralẹ̀ wọ́n dáko wọ́n sì lọ́mọ́tò wọ́n sì jẹun wọ́n sì ẹ̀mí a lọ sí Ìsẹ́yìn ní last week márùwá bẹ̀ Ìsẹ́yìn táwọn èèyàn wà ní Ìsẹ́yìn dáadáa wọ́n sì ṣẹ̀mí ọmọ ìgbà ìyẹn rẹ̀ fún ẹ̀fí àjẹrà yìí òótọ́ ni ọgbẹ́ ẹranko láwa ọgbẹ́ ẹranko bẹ́ẹ̀ lè kó ṣe rí láàárọ̀ gbogbo ẹ̀ yẹn lè lo márùwá ní sẹ́yìn fún 10 years tí ò ní ní dent tẹ́bára márùwá lẹ́kọ̀ọ́ yìí kẹ́tọ́ gbédé lè wọ́n ti gbá nímú àbíkọ́ gbá lójú àbíkọ́ gbá nídìí tó léyìn ètò jẹ́ kókó fáwọn mùsùlùmí ni pé ká mọ àdéhùn tá a bá wọn èèyàn gbé ẹni tá a bá gbéṣẹ́ fún ká rí pé a pé àdéhùn ó anábíwá muhammad sallallahu alaihi wasallam ní àkútán anábí ni thalathatun ana khasmuhum yawm al-qiyama anábí ní àwọn mẹ́ta kan bẹ tó bá dọjá al-qiyama olóhun lòun ó jẹ́ bí agbẹjọ́rò fáwọn ẹni yìí òun á wọn òun bá wọn gba ẹ̀tọ́ wọn tó bá dọjá al-qiyama alákọ̀ọ́kọ́ rajulun اعطي بي ثم غدر ورجل باع حرا فأكل ثمنه ورجل استاجر أجيرا فاستوفى منه ولم يعطى أجيرا arábìnrin ẹni àkọ́kọ́ rọ́dìlò òkìyàbí sí mọ̀gádà òun ni arákùnrin tó dá sí pé wọ́n fún òun wọ́n fún òun wọ́n fún arákùnrin yìí nítorí tòun olórí fún tọmọ̀gádà ṣùgbọ́n arákùnrin yìí ó fi àbòsí ó fi bá lò ó fi àbòsí ó fi gba nǹkan lọ́wọ́ èèyàn látàkọ̀ ẹjọ́ ẹ ṣàánú mi torí ọlọ́run torí àlẹ́bì ni jẹ́ ká àṣìṣe ọ̀dẹ̀ nígbàtí fúnbà tó gọ̀ fún mú sọ lọ́wọ́ fún ọ̀nà gọ̀ ni ó gàn gọ̀ ni ó jalè ni títí ẹni ògọ̀ ìwọ́ jalè tẹ́lá muhammad islam yóò gba ẹ̀tọ́ ẹni yìí yóò gbà fún ẹlẹ́kejì wọ́n rọ́jùlù bá hùrọ̀ fa ákàrà sámanà ó lẹ́ tó dá sí pé bá hùrọ̀ ẹni tó ta ẹni tí kìí ẹrú ẹrú làmọ́ta ìyẹn lẹ́rú lọ́kùnrin lóbìnrin ló kò síbẹ̀ símọ́ gbogbo àwọn tán bá wá ṣiṣẹ́ nílé ní ṣọ́ọ̀bù ní kíní àwọn èèyàn ṣẹrú ṣùgbọ́n ẹrú gangan slave ẹni tó bá tẹ ẹrú òun ló lẹ́rú tó bá tẹrú tó gbowó lórí ẹ̀ tó bá wù ló lè fowó yẹn ṣe kó mọ́ fi ṣàrámù ṣùgbọ́n ni yóò wọn wá tẹrú tiẹ̀ bá a kúrọ̀ ó tọmọlúwàbí ni ẹ̀rí child business ó wà nísìn Nàìjíríà baby factory <laughs> baby factory baby company ìyá bímọ yóò sì tọmọ child trafficking anábì sallallahu alaihi wasallam ní ẹnikẹ́ni tó bá ta hurran tó ta ẹni tí kìí ṣerú yálà ọkùnrin ni ló tà ní àbóbìnrin ọmọ òpónlò ni ọmọ tó múyàn ni ọmọ tó ti dàgbà ló tà ní tó bá dẹjá lè kìyàmọ̀ in tó ṣe yìí haramu ni òun á gba ẹ̀tọ́ ọmọ yìí lọ́dọ̀ bàbá rẹ̀ òun á gbèjọ ọmọ yìí yálà mùsùlùmí ọmọ àbíkìí ورجل استاجر أجيرا فاستوفى منه ولم يعطى أجرا òun náà ni ẹni tó dá sí wípé ó ẹ̀mplọ́yé èèyàn kó bá ṣiṣẹ́ wáṣásínà ẹni ẹ̀ wá bá ṣiṣẹ́ ní òdí wọn bọ́jọ ní agreement sí òun ò wá fún kò wá fún lówó ẹ̀ tó bá dọjá al-qiyamah anábì sallallahu alaihi wasallam olóòwò bá gba ẹ̀tọ́ ẹ̀ yálà yíbò òun lágbàtíṣẹ́ àbégùn àbékèfèrí lágbàtíṣẹ́ àwá ṣe ẹ̀tọ́ fún gẹ́gẹ́ bá dóhun ṣe wà láàrin wa àwọn òpin à nígbà tó ń náà kí kírun tó rẹ̀ ló fa pípẹ́ fún sálárì ṣe ọ̀rọ̀ ọ̀run ló payé pọ̀ ni arábìnrin tó bá dọjá kìyàmọ̀ olóhun ó bá kéfèrí wọn bá gba ẹ̀tọ́ rẹ̀ lọ́wọ́ mùsùlùmí tí àwọn eléyìí nínú ìpinisákèsí òun nìyí fáwọn mùsùlùmí káṣọ́ àmánà kásọ àdéhùn ti bẹ láàrin wa àti èèyàn ó pàtàkì kọ́nàbà Allah subhanahu wa ta'ala kó mú oníkálùkù wa dúró kọ́nà kó pé kó ṣe lè ní iṣẹ́ ìjọsìn fún wa ó dẹ̀ ṣe ń rọrùn fún wa ká lè máa pé àdéhùn ká lè máa pé mọ́jẹ̀mú ti bẹ láàrin wa pẹ̀lú àwọn èèyàn àdéhùn tá pé pẹ̀lú tá mú tá ṣe pẹ̀lú èèyàn tá lè múṣẹ kọ́nà ká lè ṣe ọlọ́lá ilaha وصلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم السلام عليكم ورحمة الله ìbéèrè نعم. a máa ní ìbéèrè wọ́n ti fẹ́ ti súnmọ́ ájú náà nípa

èèyàn á wòye pé èèyàn ní ọ́fíìsì láti kọjá lẹ́yìn ṣé èèyàn lè lo application bàtà láti kọjá wọn jẹ́ lẹ́yìn. a béèrè ni báwo ló ṣe ká bá àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tá a máa ń gbélé nu àwọn àfáà báwo ló ṣe ká bá lò àkọ́kọ́ èyí tí a bá gbọ́ tó ṣe nǹkan kan lọ́rọ̀ yàn lé wa lórí tẹ́sí bọ́ fún wa lẹ́rìí lórí ẹ̀ kárí bẹ́ẹ̀ pé ọ̀rọ̀ èèyàn ni ká bá lò pẹ̀lú ọ̀rọ̀ èèyàn ká mú ṣe èyí tá a bá gbọ́ tó dá sí pé ó ṣe nǹkan kan ní èèwọ̀ fún wa wọ́n sì fún wa lẹ́rìí tó clear ká jìnà sí nǹkan náà èyí tá a bá gbọ́ sáré pé eléyìí ó ṣe léèwọ̀ àmọ́ kò ṣe ní haramu ó ṣe ní mọ́kúrú fún wa kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ̀ tó ṣe èyí tó dáa fún wa ní ká jìnà sí i ṣùgbọ́n tá bá rí pé ìjìnà sí ẹfẹ́ kó nira bá wa a lè ṣe tí gbogbo ṣẹṣẹ bẹ̀ èyí tá bá gbọ́ pé léyìí súnnà ni kìí ṣọ̀rọ̀ èèyàn èyí tó dá fún wa ní ká ṣe ṣùgbọ́n tá bá rí pé ká ṣe ó lè kó nira bá wa ká fi ilẹ̀ èyí tá bá gbọ́ tá rí wípé òkè mùbáhù kìí ṣe ọ̀rọ̀ èèyàn kìí ṣe èèwọ̀ àwọn alamá decide fúnra wa ká ṣe tó bá tẹ́ lọ́rùn ó dẹ̀ pé mo ti kó gbé ẹ̀ náà example tàbí wákàlẹ̀ yìí nísìn ẹnìkan kírun kò ṣe sutura kò fi gàgá síwájú léyìí tí ó fún àwọn èèyàn tó fẹ́ kọjá níwájú ẹ̀ kan gba ẹ̀yìn gàgá yẹn kọjá kò ṣe bẹ́ẹ̀ a sì mọ̀ yí pé nínú ọ̀rọ̀ àwọn àfà tó náà ni pé ṣé ká ṣe yẹn ni àbí ká kọjá lẹ́yìn ẹ̀ tabaláfà náà ti lè gbẹ̀yìn ẹ̀ tó ti yé tabaláfà náà ti lè gbẹ̀yìn ẹ̀yìn ẹ̀ nígbàgbà tó ti yé kò ní pé ìgbẹ̀yìn ẹ̀ á mú wa kúrò nínú òrùjú tabagbẹ̀yìn ni yẹn kò sí pé ẹnìkan kódà bí ẹ̀sìn sútúrà náà táàgbà ẹ̀yìn sútúrà táàgbẹ̀yìn ni yẹn àfáàfà lọ́rọ̀ ni yẹn tó ti yé ṣùgbọ́n ká gba aláfà náà ti lè gbẹ̀yìn àwa àwọn adúká lọ gba níta fojú dá ìyẹn lẹ́kọ̀ọ́ sí láìpẹ́ níbẹ̀ so ẹni yẹn ló máa decide fún rẹ̀ kò sí èsì kò sí ètò ìṣẹ́nu méjèèjì tó jẹ́ ẹ̀hẹ́ tó jẹ́ ẹlẹ́ṣẹ̀ kò sí ẹlẹ́ṣẹ̀ mẹ́rin gbẹ́yìn tó súnmọ́ tẹ́ni yẹn kí ìṣẹ́ ẹlẹ́ṣẹ̀ rárá òní kó gbẹ́yìn náà Gracias.

tó bá kọ́ guest house ó ti kọ́ already báyìí pé kó tó kọ́ ni ẹ̀yàn fún nímọ̀ràn pé kó má kọ́ torí pé guest house wọ́n máa ń lò fún ṣìnà wọ́n máa ń lò fún igbó tako ẹ̀sìn ṣùgbọ́n tó ti bá kọ́ tán tó náà wá fojú ara ẹ̀rí pé ah ṣìnà ló ń lọ ní ìwà yìí kí ni ó ṣe a cancel ẹ̀kọ́ guest house ni ó kàn má jẹ̀ sílé ilé gbígbé tó ti yé so àdéhùn ilé olówà láàrin ara ẹni ta bá gbélé fún yàn ẹ̀sìn òní ká máa wọ pé ká máa tójú bọlé ẹ pé ṣe ṣe ṣìnà ńlé àbí ṣe ṣìnà ńlé ẹ̀sìn ọ̀rọ̀ wa níyẹn tó bá ṣáwa ní nǹkan nímú ó ráìt àtójú bọlé nìyẹn tètè tó gbélé fún mo ṣe so mo fẹ́ gbalẹ́ lọ́dọ̀ yìí à ní gbélé fún tètè so mùsùlùmí tó kọ́ guest wọ́n lù fún bàjẹ́ o máa kọ̀m̀bátì ẹ̀ sí tó bá rọ̀ lọ́rùn tó ti yé léjọ ẹ kókò ní takò ẹ̀sìn náà. wáyé sọ. iṣu democracy àti president àti governor kí Islam sọ náà lórí ọ̀rọ̀ democracy láìsí méjì ìlànà democracy ìṣìlànà Islam. Islam kódà ìlànà kúfùrù ni ìlànà tó yẹ pé yóò pèèyàn síbi iṣẹ́ bọ́sọ́lọ́wọ́ bá ní kí ni ìtumẹ̀ ìjọba tiwantiwa ìjọba àwọn aráàlú a sì mọ̀ yí pé ọlọ́run ọba òun ni òun ni ó ní kápá léwa lórí láti lè ṣòfin léwa lórí ìyẹn ló fi sọ tírà kalẹ̀ fún wa ló fi rá àwọn ànábì wa wọ́n tó bá ti di pé àwọn aráàlú tá ti fẹ́ òun ni bẹ́ẹ̀ ká mọ̀ jáwèrè lọ a mọ̀ jáwèrè lọ a mọ̀ sín lọ a mọ̀ sín lọ freedom of speech sọ tó bá wù ẹ́ tó bá bú ya rẹ̀ kò bú bàbá rẹ̀ kò bú everybody kò lẹ́tọ̀ tó bá mú mú kú mú ẹ̀hẹ̀ ìyẹn ó takò fi ọlọ́wọ̀n bá to democracy to this ìlànà kúfùrù ni ìlànà ṣírùkù ni ó takò ìlànà Islam tó ti yé na ṣùgbọ́n al-intikhabat ká ṣe election mo ìṣíwájú eléyìí kì í ṣe gbogbo ẹni tó bá kú sínú democracy òun lásọ pé ẹni yẹn kèfèrí ni torí pé ẹlòmí ó kú síbẹ̀ látara àìmọ̀ ẹni ẹlòmí ó kú síbẹ̀ látara tó fẹ́ jẹ tó sì ẹlòmí ó kú síbẹ̀ látara pé tọ̀ ó mọ̀ yí pé òfin ọlọ́run ló lékè ṣùgbọ́n nǹkan ní pé wẹ́ kábàwọn lò bẹ́ẹ̀ ṣùgbọ́n gbà bẹ́ẹ̀ pé òfin ọlọ́run ló lékè lọ́lọ́bà aláṣùwọ́n ló fi pín àmọ́ lámúyá kúmímọ́ àǹzálàláhù ọlọ́lẹ́nikẹ́ni tí ó bá dájọ́ pẹ̀lú tọ́lọ́ tó sọ̀kalẹ̀ fáwòláíkà umùlé fásikúna fáwòláíkà umu zọ́ọ̀lìmúna fáwòláíkà umùlé káfìrúna so zọ́ọ̀lìmún fásikún káfìrún èyàn mẹ́ta ni ìròyìn mẹ́ta fẹ́yàn mẹ́ta ni tó ti yé a máa bẹ kí ṣe ọ̀rọ̀ democracy nìkan tó ti yé àìkẹ́kọ̀ọ́ àìfarabalẹ̀ kẹ́kọ̀ọ́ lẹ́lẹ́ ní ọmọ lè mọ́lẹ̀ mú kí n káàkiri pé ódà ódà ódà nínú yàrá rẹ̀ gangan tó ti tó ìwọ tó jọ́kọ tó bá ti bá ìyàwó rẹ̀ lò pẹ̀lú òfin ọlọ́run tó ń bá lò pẹ̀lú òfin míì bákan méjì ni ìmàyẹ̀kún náà fàṣẹkọ àwùdọ́límọ̀ àwùkáfíra tòsí democracy ti di society nìyẹn dídùkọ̀ wọ nínú ilé rẹ̀ gẹ́gẹ́gẹ́ fún ara rẹ̀ kí ló ti bá lò títí ẹlẹ́mí òwò ah, ìyàwó mi kẹ́kẹ́ ṣeré afá ah, ara mi ò mọ́ kí ní jẹ́ bẹ́ẹ̀ dákùn mọ́ bá mi sọ̀rọ̀ bí jàre ẹ̀ wọ́n bẹ̀ sọ̀rọ̀ bí jàre ṣé òfin ọlọ́run ni àbó fi so the ẹlẹ́mí ò mọ́ ṣe yẹ́ o yóò mọ̀ súnmọ́ ìyàwó ẹ̀ nígbà tí ìyàwó ẹ̀ bá ṣe pírọ́dù a sì mọ̀ ní democracy kúfù democracy kúfù kúfù kúfù tó ti yé tó gbogbo ẹnikẹ́ni ọlọ́run fẹ́ mẹ́rin ẹnikẹ́ni àmọ́ lẹ́mìyàkú bima anzalallah olùtọ́nà bá sọ̀kalẹ̀ fàúláìká òmòlè fàṣàkóòn fàúláìká òmòdánlẹ̀mọ́n fàúláìká òmòlè kàfẹ́rù so tẹ́ni ẹbá wá di pé á ah, òfin ọlọ́run ló lékè ṣùgbọ́n in tó fẹ́ jẹ in tó fẹ́ mú ó mú kó sí nǹkan tó ti yé ó mú kó sí nítorí ẹgbó kó sí tó ni alábòsí ni tó ti ó náà ni ìgbìmọ̀ wáyé lálàyé sí àti kọ́bà ogbó ẹ̀ irú ti kàbá ti election nísìn ká ṣe election kẹta náà ni election lè dájú láì mọ́ sí democracy election lè wáyé láì mọ́ sí democracy kúrẹ́sì kò dé pé ààrí tó takò nínú ẹ̀sìn ìsìn tó takò náà tó má ní ṣúrọ́ ìdẹ́sì islam sọ ṣúrọ́ gbogbo àwọn níbẹ̀yà àfáà níwá onímọ̀ níwá bí àpẹẹrẹ àtòbí 20 náà àwọn wọ̀rọ̀ kan báyìí ọ̀rọ̀ tó yẹ pé kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ mọ́síláhà ni ọ̀rọ̀ àǹfààní ni ókè kí ní ká jẹ láàrin ara wa kí ká jẹ dèdè kí ká jẹ wà ókè ah, ẹ̀dẹ́ ká ókè ọ̀dà majority káwò bẹ́ẹ̀ dodo ìṣàràmù ẹwà ìṣàràmù dodo àtẹ́yìn ìṣàràmù dodo àti ẹwà ìṣàràmù ọ̀dà ìdáàmù jọ́rí bá ti wí nínú wa oníkẹ́ sáàmù wa ṣe kúfúrú nìyẹn àbí ṣíríkù àbí bídíà àbí fòsókù ní oníkẹ́kẹ́ ṣe rárá tó ṣe so irú yẹn sí ìtìkàbátì majority ìdísì ká dìbò fún àwọn ẹni tí wọ́n fẹ́ já sí wípé wọ́n fẹ́ lọ fún lànà democracy ká dìbò fún wọn gẹ́gẹ́ bí àwọn tó ń lọ síbẹ̀ bá wọ́n ṣe pín sọ́nà mẹ́ta níbàmú sí dájọ́ yẹn bẹ́ẹ̀ làwọn tó fẹ́ lọ dìbò náà ṣe pín sọ́nà mẹ́ta ẹlòmí mọ̀ pé ẹ mọ̀ pé democracy ò gbà ṣùgbọ́n a ah, ṣé Buhari ṣé buhari ṣé bàbá ó mọ̀ bẹ́ẹ̀ tó ti rẹ̀ ni ẹ lè pé ní kékeré ẹ lè pé ní kékeré ṣùgbọ́n àwọn mẹ́lẹ̀ àwọn fáṣí ṣàlàyé ṣùgbọ́n àìfarabalẹ̀ àwọn ọmọ pílísí àwọn tẹ́lẹ̀ kò sí ìmọ̀ fún wọn bẹ́ẹ̀ ni kò sí experience lọ́dọ̀ wọn us islam wọ́n a máa fi àwọn nǹkan tí àyà Kùránì gbé wá ṣángílítí wọ́n máa lò láì má padà sí tí àwọn onímọ̀ tí wọ́n sọ wọ́n wá lo gbólóhùn zalimun fásikún káfirún wọ́n wá lò fẹ́lẹ̀ ṣoṣo báwo ló yẹ pọ́síbù kíyàn jẹ́ fásik kó tún jẹ́ zalim kó tún jẹ́ káfir tí a bá ti lè jẹ́ káfir mọ́wùlẹ̀ pé ní fásik mọ́wùlẹ̀ pé zalim mú tó fi àmì tó bá jẹ́ fásik kìí ṣe gbogbo fásik ní káfir kìí ṣe gbogbo zalim òun ni káfir mọ́tẹ́ bá ti lè jẹ́ káfir ó ti fún gbogbo ẹ̀sínú tó ti ní àwọn wá rìsọ́ ti pé òkè ẹni bá fi lè lo nǹkan mí ìjọ́tọ̀ tó fi ọlọ́run ó ti di káfíìrù wọ́n lóun náà ni zọ́lìm òun náà ni fásik rárá àwọn àfọ́ ògbékalẹ̀ bẹ́ẹ̀ kò rẹ̀ sí tẹ̀sírì tí wọ́n fẹ́ mú wa lórí ẹgbẹ́ pé àwọn kàwárìjì àwọn tí wọn ò farabalẹ̀ nínú ẹ̀sìn wọ́n máa ń lo àwọn áyà yìí láti lè fi ṣèbàjẹ́ àwọn èèyàn kán pe mùsùlùmí kèfèrí kán pa mùsùlùmí lọ́nà tí ó lẹ́tọ̀ kán pa kèfèrí lọ́nà tí ó lẹ́tọ̀ ẹgbẹ́ bẹ́ẹ̀ àwọn boko haram tí bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ lára ẹ̀ náà lọ́rọ̀ àwọn ISIS tó ẹ pé wọ́n fi ń da ayé rú tí ò sí ibi tí tí wọ́n ṣe èyí tó wà nínú ẹ̀sìn tí ó lè kó mọ̀ kódà ìlú Saudi Arabia bóyá tó wọ́n ní ìlú kèfèrí yìí bombing ó ti tẹ̀lé nàìjíríà tó ń bọ́m káàkiri nàìjíríà ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní Saudi Arabia yẹn làwọn kó máa sọ fún ẹ pé ah, àwọn Boko Haram wọn kì í ṣe mùsùlùmí tẹ àwọn kírísítẹ́nì kan ní tẹ ẹ má parọ́ tara yín mùsùlùmí ni wọ́n wọ́n yà yàkuyà ni mùsùlùmí ni wọ́n wọn ò farabalẹ̀ ni mùsùlùmí ni wọ́n ní tí wọ́n ń ṣe ó takò tẹ́sìn sọ kí mùsùlùmí ṣe tẹ́sìn kó takò kó ṣe tẹ́sìn takò kò túmọ̀ sí wípé kì í ṣe mùsùlùmí mọ́ ká máa parọ́ kama ní ara àwọn kírísítẹ́nì kan ni ẹ àwọn jíù kan ni àwọn kan ni no Saudi Arabia gan almost every month tẹ́lẹ̀tẹ́lẹ̀ every week bombing àṣẹlẹ̀ Saudi Arabia lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí láìpẹ́ yìí àwọn ẹni bá ti ṣe ájì tó ṣe umorari àwọn tó máa àwọn army àwọn rescue team tó máa rescue àwọn arúgbó àwọn ọmọ kéékèèké tó máa lọ jùkò tó yẹ pé ẹ máa rí wọn máa pọ̀ wọ́n fún yín lómi kódà ibi tí òòrùn ti mú gán òòrùn ti mú yín gán yẹ́ lè fẹ́ dákú báyìí ẹ̀kàn rí wọn báyìí wọ́n lè mú bí table water yẹn àwẹ̀ bottle water yẹn wọ́n ti lú wọ́n dẹ̀ máa fún mi sí lára tó lè bá wọ lára báyìí wọ́n <laughs> bí ìwà tí ẹ gbìyàn owó ẹ̀dì àwọn àmì wọn wọ́n máa rescue àwọn èèyàn rescue ẹnìkan wá wó sùsùn mọ́ṣíláṣí táwọn àmì ìtumọ̀ wà ní last raka lórí ìforúkanlẹ̀ zúúrì ó dẹ̀ wọlé ó dẹ̀ bọ́m̀bà rẹ̀ ó dẹ̀ pa èèyàn bí èèyàn 20 ló pa ní iye rí lásìkò náà kí ló fà á torí pé sára rí bẹ́ẹ̀ ló ti fèrí gbogbo ẹgbẹ́ ṣiṣẹ́ lábẹ́ ti fèrí ọ̀nà ti gé ni automatic kófù ó ti ló fà á nìyẹn ó ti tó àwọn mùsùlùmí kan bẹ́ẹ̀ tó dá sí pé wọ́n farabalẹ̀ ìtẹ́sì sọpọ́ ni wọ́n ń ṣe láàrin làwọn boko haram láàrin làwọn isis ẹnìkọ́kọ́ mi pé à àbúrò nǹkan lọ jọ ìyá sí ẹ ẹ ọlọ́run ṣàánú yìí o ìbẹ̀rẹ̀ ẹni bá wọ ìlú isis ó lè wọ ọbẹ̀ kò lè jáde ni turkey tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́ fún àwọn èèyàn láyè láti wọ ìlú isis ọmọ fún láyè fún ọkọjá ọmọkùnrin fún láyè fún ọsàlọ̀ wọ́n kúrò níbẹ̀ ìgbàtàwọn isis náà wá tí wọ́n dí pẹ̀lú ẹ̀ táwọn èèyàn tó náà ń gbé ìlú àwọn turkish tó ń ṣe demonstration gba ah, ìwọ gbogbo ìjọba olúwa o a nígbà o kó dá sí pé wà á mọ fọ̀rọ̀ kan àbíkejì mọ́ àwọn isis lọ́wọ́ obìnrin méjì ló ṣiṣẹ́ yìí nínú àwọn isis kan fi bọ́ọ̀mù sára ni ọkọ̀ bọ́ọ̀mù àwọn mídíà yìí èèyàn bí 23 ló kù lẹ́sẹ̀kẹsẹ̀ bí ó ṣe bí tọ́kì ní àà ìdúgbójọ́ mọ́ ìbílẹ̀ àfáyà yìí wọ́n náà tọ́kì wọ́n ṣàgbòsí fún wa o ọ̀rẹ́ kan náà jọ ní wa o ọ̀nà wa bẹ̀ ló fi gba kí amẹ́ríkà wọ́n mọ́ lo ayé láti mọ fáyà wọn ní gbogbo àwọn bàjẹ́ báyìí tí wọ́n bí ìyẹ̀ tí ìyẹn láti farabalẹ̀ dáadáa ọ̀rọ̀ ìjára là ń sọ yìí sí mélòó nínú wa ló ti fi àwọn kan wọ́n gbẹ̀ síṣẹ́ tó ń tínú pé ṣokòtò ẹni yìí ìdájí ojúgun lóde wọ́n ní kò mọ́dé ìṣẹ́ lágún mẹ́jọ oníbẹ̀ lágún mẹ́sàn ìyẹn tó ah, ń pẹ́ ṣùgbọ́n kí mùsùlùmí láti farabalẹ̀ dáadáa àwọn àyà mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn aláìmọ̀kan máa ń lò ó láti lè fi ṣe ìbàjẹ́ ó làwọn boko haram máa ń lò ṣùgbọ́n àyà yìí fásitì kò sọpọ́ọ̀tì wọn bó ṣe yẹ fún